ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì ti pọ̀ náà láti mẹ́ni tí ọba ti fẹ́ lọ́rẹ̀ nítorí pé gbogbo ẹni tí ọba ti fẹ́ ànábì Muhammad sallallahu alaihi kò lè jẹ́ mùsùlùmí kódà ó ṣe kó Islam ó ṣe kó gbogbo tó ń ṣe ànábì tẹ̀lé àmọ́ wọn kó o lè jẹ́ mùsùlùmí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀sìn ti wá ní káfíńrà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó ọlọ́run tó bá wù wá àwọn ọ̀tá rẹ̀ á jẹ́ kí apá kan nínú ìyàtọ̀ asọ́pá àfìjẹ́ wọn láyé ń kó sojú rẹ̀ kó rí i káfi gbọ́n kọ́kàn rẹ̀ ó fi balẹ̀ tó bá wu ọlọ́run yóò jẹ́ kó sojú rẹ̀ tán láàrin kọ́tà rẹ̀ kó ṣubú kó wó dànù lójú rẹ̀ àti kó ṣubú kó wó dànù lẹ́yìn rẹ̀ èwo ni wọ́n mú gbogbo èèyàn sọ pé kó ṣubú kó wó dànù lójú òní nítorí tí wọ́n sọ pé ẹ wọlọ́ọ̀ kọ́ kúná ọ̀tá rẹ náà àwọn apárun náà wọlọ́ọ̀ tó bá tiẹ̀ dé kọ́kọ́kọ́ parun lójú mi hmm, torí pé ìwo ní sàn wọ́n bẹ nínú kí sísúgbó ọ̀tá kò sojú ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run bá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé èmi ọlọ́run alágbára nínú lórí gbogbo nítorí bá sì wù mí ni mo máa ṣe tó bá wù mí mo lè jẹ́ kí ìyá tí mo sọ pé yóò di àwọn ọ̀tá rẹ kó ti jẹ wọ́n lójú rẹ kó sojú tiẹ̀ náà ọlọ́run sì ti ṣe bẹ́ẹ̀ Abu Jahal ọ̀tá ànábì ni sallallahu alaihi wa sallam sísúbù rẹ sojú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. àtòun àti àwọn abẹnugan nínú àwọn kẹfìrí kùrẹ́ṣì míì ọlọ́run ní kí sísubú wọn sojú ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ara rẹ̀ lọ́jọ́ ogun kó tó di pé jàbẹ́rẹ̀ nínú àwọn mu'jizat ibi lápàtà mẹdò ebi ibi tí dóòlù ṣòwò sí ni gbàtíjà tán àwọn sọhábà tó gbọ́ wọn lọ wo àyíkọ kan wọn sì ń kókó àwọn èèyàn yẹn bẹ ìgbà tí wọn á kó òkú wọn wọn á kí wọn gbẹ́ kòtò ńlá rí gidi wọn kó gbogbo wọn dábẹ gbàtà kó wọn dábẹ tàtà kó wọn kó wọn ọmọ bàá máa ara yìí lẹ́nu ànábì wọn pe kálukú wọn lọ́kọ̀ọ̀kan lágbájá ọmọ tàmẹdù hal wajadta ma wa'adaka rabbuka haqqan tó o ti bá tọ́lọ̀ ń ṣe ládéhùn fún ọ o ti bá pàdé kó dodo ìyá tọ́lọ̀ ń sọ pé yọ jọ torí èmi ń tèmi o èmi ti bá tọ́lọ̀ ń ṣe ládéhùn mi pàdé kó dodo tọ́lọ̀ ń sọ pé yín bí lónìí àti pa yín. ẹ̀yin náà ní ìsìn ọyẹ kẹyìn náà ti bá ìyàtọ̀ lọ sọ pé sàlágbà pàdé rẹ pàdé báyìí lápapọ̀ náà sàhábà wa ni ah, wọn níbi sọlọ bá rí sẹlẹ báwo ló ṣe lè máa báwọn èèyàn kan sọ̀rọ̀ kọdọ jóyè fún láwọn ẹni tó ti dòkú mbete ẹnẹbi wa ni à ah, ẹ̀yin ọgbọ tí mò ń bá wọn sọ ju báwọn náà ṣe gbọrọ wọn kàn pé àwọn ò ní lè dáhùn subhanallah yẹn ni gẹ́gẹ́ bẹ́yìn ti ṣe ń gbọ́ nǹkan làwọn àgbà ṣùgbọ́n ọ̀kan mi lè dà torí ẹ̀ ọlọ́run ọba ẹni tó bá wù wá á jẹ́ kí ìyàtá ní ọ̀jẹ̀ apá kan abápá kan nínú ìyàtá sọ pé ọ̀jẹ̀ àwọn ọ̀tá rẹ̀ kó sojú wa Nabi sallallahu alaihi wa sallam awo na tawa fayana àbí tó bá wù wá ká ti kọ́kọ́ pa ọ́ ná kó tó di pé pààrọ̀ dé bẹ́ẹ̀ ni àwọn míì nínú ọ̀tá ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin kú ànábì sallallahu alaihi wasallam nípa wọn dé bá gẹ́gẹ́ bí Musailima al-kadhdhab Musailima òkúrọ́ ó pera rẹ̀ lánàá ayé Abubakar ni wọ́n lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam wọ́n pa ní pípa gidi so ó sẹ́yìn anabi kò sẹ́yìn ọlọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run bò fọ̀tà anabi lẹ́kọ̀ọ́ lọ lálàáfíà. فإنما عليك البلاغ ìparun ìgbà oní ọ̀jẹ̀ sójú ayé rẹ ni àbí lẹ́yìn ikú rẹ ìyàtọ̀ náà fi jẹ wọn tí yóò sójú rẹ ni àbí ọsẹ yìn rẹ eléyìí ọkọ iṣẹ́ tiẹ̀ ní kọ sáàjìṣẹ tó lọ fi ràn finish ìparun ìgbà tí ọjẹ ọwọ́ Ọlọ́run lọ ìwọ sáàtì jíṣẹ́ tó lọ fi ràn oníbi ẹ̀kọ́ ńlá mbẹmbẹ ìyọjọ ó sori ó sori wú kò sí fún anabi sallallahu alaihi wasallam tẹ̀ka ní gbé albisharatu wal indhar ìfúnni ròdùn náà ti kìlọ̀ fún mi yóò máa fáwọn olùwàgbọ́ òdodo ní ròdùn yóò sì máa kìlọ̀ fáwọn aláìgbàgbọ́ iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam táwọn ibi bá sì ti ṣe tọ́nà àfihàn yìí ó ti parí ọlọ́nifẹ̀ innama alayka albalag iṣẹ́ mi kọ́ ni iṣẹ́ rẹ̀ ju kó jíṣẹ́ lọ. jẹ́ sẹ́ńtà àfihàn torí rẹ̀ ar-rasul ìránṣẹ́ ọlọ́run iṣẹ́ ní kò jíṣẹ́ ọlọ́run kò níṣẹ́ méjì jù bẹ́ẹ̀ lọ ni ọ̀dà fún ọkọ máa ni òǹkọ́ ni ọ̀dà fún ọkọ máa jẹ́ nà ni òǹkọ́ ni òmù yà wá bọ̀ ni òmù gbàdùn wá bọ̀ ní kò jíṣẹ́ táwọn àbíbá ti wá jíṣẹ́ ń tiwa. ǹjẹ́ agbó àtẹlẹ àbá agbó àfetípa làbá gẹ́gẹ́ bọ́lá wọn bá bó ti ṣe sọ pé jọ̀gbìn náà fìyàmù فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين ọlọ́run ọba yóò bí àwa tó ń rárá sí ọlọ́run ọba sí gbogbo ìjọ kọ̀ọ̀kan yóò bí wọn léèrè yóò tún wá bí àwọn aránṣẹ́ náà léèrè ìbéèrè tọ́lọ́run sì fún kálukú yàtọ̀ síra wọn ìbéèrè tó bí àwọn sáwọn aránṣẹ́ mi ọba yẹn tí wọn jíṣẹ́ fún yín ìbéèrè tó bí àwọn aránṣẹ́ Ọlọ́run ṣe jíṣẹ́ tàbí ránṣẹ́ tàbí rán yín Ọlọ́run ti mọ̀ àmọ́ waqifuhum innahum mas'ulun ẹ dá wọn dúró wọn dúró níbi tí wọn dé wọn gbogbo wọn lábìlẹ rẹ lè lọ bẹ́ẹ̀ níjọba ìdàgbé àwọn láìpẹ́. لا يسأل عما يفعل وهم يسألون Ọlọ́run nìkan ni kò sẹ́ni tó tóbi nípa ntẹsẹ àwa ẹni tá a bì léèrè làwọn torí rẹ̀ wọ́n sọ pé ẹni tó bí ọ kò sí Ọlọ́run nìkan ló lè lẹ́yìn ẹnìkan kìí béèrè nípa tó ṣe kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe báyìí ṣùgbọ́n àwa ẹni tá a bì léèrè la. tọ́ ọlọ́run bá wa ní iṣẹ́ rẹ kò ju kó jíṣẹ́ lọ wa alayna al-hisab àwọn aláṣẹ ìṣòro fún wa kí èsì wọn ló ṣe ìṣòro fún wa ìṣòro kálukú òṣù yẹn kò sí lọ́wọ́ màláíkà kò sí lọ́wọ́ ànábì kò sí lọ́wọ́ àlùjànnú ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ bọ́lá ń bá ti ṣèṣì rò kálukú ọgbẹ̀sìn nínú kẹsàn-án rẹ̀ ọjà sílé dáadáa àlùjànnú àbí kẹsàn-án rẹ̀ ọjà sílé ìyà iná lọ́mọsọ àlọ́mọ́ná kẹ́ ti ṣe sọ nínú àyà mi wọ́n ní fadhakkir innama anta máa sì rántí o torí wọ́n jẹ́ nǹkan mi bí ìbá sọ olùsè rántí àmọ́ kì í ṣe pé sẹ́mi ló wá sí ìdókòó sì rántí fún wa. lẹ́sítà àríyìn ni mo sọ àfún alágbára tó fi lè mú wọn tipátipá o ànábì nù ọlọ́run fún lágbára tó fi lè mú yẹn tipátipá bó wàhálà wa kúrò ọmọlẹ́yìn ànábì táwa máa sọ pé a fẹ́ mú àwọn èèyàn tipátipá níta ni kẹ́ ṣe yẹn tẹ́ bá ṣe lẹ́rọ ẹ gbà gbígbà là ń fẹ́ nǹkan tí rù rẹ bá lè ṣe fún rù wa là ń retí òkè ọ̀gá wa táwọn wá wò kọ́ sí rẹ̀ ọlọ́ni lẹ́sítà àrẹ ihim ṣe mo sọ ìtàn èyí sẹ́ni tá a fún lágbára àti mú wọn tipátipá tí wà kàní ká sọ pé ọlọ́run sọ ànábì sọ faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá wù kó gbọ́ lọ́ngbọ́ ẹni tó bá wù kó ṣe kèfèrí tọ́ ọlọ́wọ́n bẹ ọlẹ́dàá wa wọn ni illa man tawalla wa kafar ẹ̀yà afẹ́ni tó bá kọ̀yìn tọ́tàkìtì pàkọ́ sí ntọ́sọ tó wá ṣe kèfèrí sọlọ fa yu'adhibuhu Allahu al-'adhab al-akbar ńlọ́lọ́wọ́n bó fìyà tó ọ̀dọ́ wa ni wọ́n fàgbọ́ sí o. ثم إن علينا حسابهم لن يرى ولا سيسير طب ọlọ́run ọba ẹlẹ́dàá أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها ọlọ́run ní sẹ́yìn ikú àwọ̀ à ń dínlẹ̀kù à ń dínlẹ̀kù létetí rẹ̀ létetí rẹ̀ létetí rẹ̀ létetí rẹ̀ ń dínkù kí ni tùmọ̀ ẹ léyìí Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní ìtumọ̀ rẹ̀ ní pé à iye yìí tó wà lọ́dọ̀ àwọn kèfèrí ó ń dínkù èyí tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí ó ń lékún ajẹ́pẹ́ ìta ń dínkù létí iye tí ń bẹ lọ́wọ́ àwọn kèfèrí ni bàbá ti dín tiwọn kù àfikún bá tàwọn mùsùlùmí tẹ́ẹ̀rí gbádùn ìwọ̀n lọ́wọ́ bá ń sẹ́ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ọlọ́run ọba ló rán ìránṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alaihi wasallam pẹ̀lú màlà àtẹ̀sìn òdodo nítorí kó lè bá a fi borí gbogbo ẹ̀sìn yòókù kódà kó sọ pé àwọn ọ̀sẹ̀bọ̀ ọ̀fẹ́ àwa kọ́là ń tàn ẹ̀sìn islam ká ọlọ́run ọba ló mú un tàka àwa kọ́là mú máa dé gbogbo ibikíbi ọlọ́run ọba ló mú débẹ̀ ẹnìkan ò sí tó lè máa fọwọ́ sọ̀yà pé mi ìwọ́ wo tá ń dọ̀n so ọlọ́run ọba ẹlẹ́dàá ní tẹ̀sìn rẹ̀ ká ọlọ́run ní sẹ́ẹ̀ rí ni ṣé wọn ò rí ni àwọn kèfèrí yìí wọn ò rí bọ́lá wọn bá ń dínlẹ̀kùn mọ́ wọn lọ́wọ́ ó ń dínlẹ̀kùn mọ́ wọn lọ́wọ́ ètò wà lọ́wọ́ wọn lánàá àti gbà lọ́wọ́ wọn ó ti wà lọ́wọ́ àwọn mùsùlùmí báyìí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ á kà mọ́ wọn lọ́wọ́ dé ibi tí wọ́n tẹ̀tẹ̀ wọn sí tí wọ́n jókòó lé lẹ́yìn bá wò ó ẹ rí i pé gbogbo òlu láyé john kí islam ò tó dé majority gbogbo lẹ ilẹ̀ kèfèrí tí ẹ bá wọlé ibẹ̀ làwọn èèyàn àkọ́kọ́ ni wọ́n kọ́kọ́ lò sí láyé agbọn sòríyà ibẹ̀ làwọn èèyàn kọ́kọ́ kọ́ lò sí torí ẹ̀ ló ti dẹ́kun ibẹ̀ ló kún fún history july nis ibẹ̀ náà wọ́n sì fogun ba gbogbo ibẹ̀ jẹ́ o so ẹ̀rí pé lùkẹ̀fẹ̀rí ni ńgbà tó lọ́run anábì Muhammad sallallahu alayhi wa sallam sòríyà ó ń bẹ lára Roman Empire territory tó tẹ bá wo gbogbo lẹ ṣáàmù yẹn sòríyá lubnan Palestine gbogbo ẹnbẹ lára Roman Empire territory tẹ bá wo àwọn agbọn bòmíì bí àwọn Iran Khorasan àwọn eléyàn wọn bẹ lábẹ́ Persian Empire territory tẹ wo gbogbo àwọn gbogbo àwọn. Eh, wọ́n ti pè Tunisia Algeria eh, Libya gbogbo àwọn eléyìí náà ń bẹ Roman Empire territory gbogbo àwọn ìlú bí wọ́n ṣe pín mọ́ wọn ìlú àwọn gbogbo olùlẹ̀ ayé wájú pé kí ọba sí lọ́wọ́ kẹfẹ́ rí tiwájú ọwà lọ́wọ́ kẹfẹ́ rí tẹ̀yìn nínú kọjá àbí kọjá eastern or. western kófò àsìkò tó lòun náà nàbì Muhammad sallallahu alaihi wasallam islam yẹ ọmọ lọ́wọ́ mẹ́kà torí lu mẹ́kà ni màlẹ́kà tó wá bá nàbì sallallahu alaihi wasallam anabi oṣù kúrú ẹnu ó bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn sẹ́sìn islam èèyàn kan èèyàn méjì èèyàn gba islam ọwọ́ bíi tí islam wà àwọn atẹ́sí pọ̀jù ní mẹ́kà kèfèrí ni wọ́n àwọn náà fààyè gba islam wọ́n fúnlẹ̀ mọ́ mùsùlùmí wọ́n sì ń wá ọ̀nà láti rí i pé àwọn lé wọn kúrò nínú ẹ̀sìn wọ́n fẹ́ lé wọn lò torí pé àwọn náà mọ̀ pé tó máa fi lè sàn lò yìí pẹ̀lú ọ̀rọ̀ dúndùn tí muhammadu ń ka yìí tá a mọ̀ àmọ́ bí tó ti rí àwọn ẹlòmíì lè padà gba ẹni tí ń wí kó wá jẹ́ pé ńgbà táyé bá gbà ń bitọ́ wà yóò tún padà fẹ́ wá gbà ló máa wà torí àwọn ò plan kí wọ́n lé ànábì kó màkà wọ́n fẹ́ pa ayé bẹ̀ wọ́n fẹ́ pa ayé sínú rẹ̀ torí àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà wọ́n fẹ́ pa àwọn ayé bẹ̀ ọlọ́run aláàánú ni ọlọ́run kọ́ wọ́n ṣe hijira lọ sí Habasha Áfíríkà tí wọ́n sọ pé Áfíríkà ti kọ́kọ́ mọ Islam ṣáájú kí Madina kan tó mọ Islam ẹnìkọ́ra Áfíríkà ní Habasha wọn náà ní Ethiopia Islam ti kọ́kọ́ wá bẹ̀ kó tó lọ Madina Nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn Áfíríkà náà. tó a di pé ọ̀pọ̀lọpọ̀ nu ọ̀ka islam náà eme islam ti kọ́kọ́ wá sí áfíríkà yìí kó tó lọ bí kíbi láyé ètò abáyọ lọ́kàn jù wọn náà ní pé habasha gangan fúnra ha bá lọ ẹ fẹ́ islam ẹ fẹ́ islam kó lè tó wá ká ni especially ní capital wọn Addis Ababa mo n challenge ọmọ ibẹ̀ kan inú ah, dèlù tí bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà kọ́kọ́ ṣe hijira lọ táwọn wá wá mọ́ṣáláṣí kátà nìyí wọ́n sá wá àwọn àwáwí kan àwọn ìlú kan ah, mùsùlùmí ló kún bẹ́ẹ̀ ah, rí nǹkan torí ẹ kódà ó lè wà nù lóyún ẹkọ ọmọgbọgbọn pè sọlá ní àdìsá bàbá yìí ìgbà wọn sì tún máa polówó zina náà òbí tọrẹ wà tí wọn fi zina lé àwọn èèyàn ká àwọn tọrìst torí ẹ anabi sallallahu alaihi wa sallam ó tún pa àwọn sọhábà lásìkò pé kí wọ́n máa ṣe ìjírànsó ní Madina wọ́n ti ń lọ wọ́n ti ń lọ wọ́n ti ń lọ sọ pé ilẹ̀ ń dínkù mọ́kẹ́fèrè lọ́nà ilẹ̀ ti ń dínkù mọ́kẹ́fèrè lọ́nà Madina náà ṣe ìlú Islam tẹ́lẹ̀ àwọn náà kò fáàrù náà làwọn náà so anabi ló polongo Islam fún wọn èèyàn mélòó kọ́kọ́ gba Islam gbà tó tún yá tó tún dọdún mi èèyàn mélòó tún gbà kánábì tó wá rán ambassadọ rẹ̀ sí Madina Mus'ab ibn Umayr radiyallahu anhu ó lówó kitikiti ìní Mus'ab nínú àwọn ọ̀dọ́ tó lówó ìní Mus'ab wà ní Mẹ́kà kótó di kó ṣe hijira ṣùgbọ́n hijira ẹ̀ ń gbẹ́sìn yín sá ni ó lè gbẹ́sìn sáko tó kówó sá àwọn kèfèrí tó o bá fi lè sá mọ́ wọn lọ́wọ́ ẹ̀mí rẹ náà ló gbé sá wọn ò ní jẹ́ kó gbówó lọ tó ń bá mú ọ tí wọ́n bá fi fi ọ́ lẹ̀ lọ láàyè ọ́ yàgbé dúkìá Mus'ab wá jẹ́ ikpe òun là ń bá sádọ̀ ànábì ní Medina wọ́n sí polongo Islam wọ́n kọ́ wọn lálùkùránì ọwọ́ àwọn ọba tó ti gbọ́ lẹ́nu anabi tó ti ha nínú ìtọ́lọ̀ ti sọ̀kalẹ̀ kó tó kò ní Mẹ́kà ńlọ àwọn ará Medina débi pé ànábì ò dé Medina àfikọ́ pé ó ti gbé àlùkùránì wọlé kọ̀ọ̀kan nínú ilé ṣùgbọ́n àwọn tó fẹ́ sẹ́ islam ṣe ni ọ̀pọ̀ láyé sí èèyàn kan ni Mus'ab ibn Umayr ambassadọ anabi sallallahu alaihi wasallam ní Madina kánàbí ò tó dé kánàbí ò tó dé Madina Mus'ab ibn Umayr ó ti gbé islam wọlé kọ̀ọ̀kan ẹ wò bá àṣepọ tó lónìí ló fi jẹ́ kí iṣẹ́ tànàbí fẹ́ ṣe Madina pọ̀ rọrùn torí pé majority ti rí wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ti rẹ́dì fẹ́sì islam lóbi jẹ́ pé ńgbà tí wọ́n kópa nàbí ń bọ̀ wọ́n fẹ́ mọ́ pẹ́ nìkan kan mọ́nú mẹ́dínà gbogbo wọn lọ sétí ìlú ni láti lọ pàdé ok sọ́tà wọn lọ pàdé o ok wọ́n ti gba islam tẹ́lẹ̀ ni àbàbá yìí náà ní iṣẹ́ tó ti ṣe lẹ́ni tọ́ musa àgbè yìí lọ́wọ́ kú lójú ogun ìgbà tó wá kú lójú ogun wọ́n á rí kò lásọ méjìlá yìí. lẹ́yìn tó ti ṣe hijira ṣé àwọn akémàkà olówó gidi la pé ẹ̀sìn rẹ̀ ló gbé sáwọ́ fi dúkìá lẹ̀ torí nǹkan lé ayé ni á padà fi lẹ̀ ọwọ́ agbẹ́sìn rẹ̀ sáwá sí mẹ́tẹ́ni ọwọ́ adébi kéro Mus'ab olówó ńlá láàrin àwọn ọ̀dọ́ ńlọ́wọ́ akú làwọn á rí nǹkan kan tó fi sílẹ̀ tá a lè fi ra ìbora náà nìkan ti ń gbé òun náà ni wọ́n wá fi sí lára tó bá ti wá fi borí ẹsẹ̀ ọ̀yọ́ lẹ̀ tó bá ti fi bo ẹsẹ̀ orí ọ̀yọ́ lẹ̀ anábì lọ́wọ́ sọ fún sallallahu alaihi wasallam ẹ fi bu agbọn bí orí ẹsẹ̀ rẹ̀ kó koríko sí koríko idkhir ẹ kó síbi ẹsẹ̀ rẹ̀ akramakumullah tí ò sẹ́ni tó lè ṣe fi ṣẹ̀bi lè la lẹ́yìn ṣe máa ṣe ní tó kù bá kú tẹ́ fi ṣẹ̀bi lè la abẹ́rẹ́ aṣọ sókù la táwọn náà lè ṣe nítorí pé lábẹ́ òfin ọlọ́ òkú inú owó rẹ̀ láti gbọ́dọ̀ mú owó tá a fi ra aṣọ ọ̀gbẹ̀yìn sí lára kò lówó rẹ̀ gbà náà ló tó kan gbogbo mùsùlùmí lápá àmọ́ sọ̀kan bẹ lára rẹ̀ tá a lè lò ìbora náà ọ̀kan kátán ni àbí òye wa àjẹpẹ́ fẹ́ mọ́sítọ́tà ẹ fi gbóbi tọ́ ká ẹ fi koríko bòyó làbá sí i subhanallah tọ ẹ bá wo ẹ rí i pé wàdà nàbì sallallahu alaihi wasallam gba Madina Islam wà Madina nìkan gbogbo ẹni tó bá ti gba Islam ó ti dọ̀ràn yẹn lé lórí pé kó wá sí Madina ọ̀ràn yẹn ní hijira lápapọ̀ ó ti di ọ̀ràn yẹn lé lórí pé kó wá sí Madina bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe hijira bọ̀ wá sí Madina wọn ṣe hijira bọ̀ wá sí Madina tọ́ nígbà tó yá ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé da wá fún anábì ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà ló fi sọ pé la hijrata ba'da al-fath lẹ́yìn ìgbà tá a ti gba mẹ́kà tán kò sí hijira tọ́jọ́ ràn yàn torí pé islam ti lágbára ní sùn hijira ọjọ́ ràn pé kẹ́ ẹ sí wá sí ọ̀dà sẹ́mi pé ilẹ̀ ń dínkù fáwọn kèfèrí nù àti ní mẹ́kà àtúní Mẹ́dínà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ anabi tún gbéra ó tún di Tabuk wọn tún lọ sí Tabuk wọn lọ jagun bẹ gbogbo olú tí mùsùlùmí bá ti gbà ìlú ń dínkù fáwọn kèfèrí ń pọ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí ilẹ̀ ń dínkù lọ́wọ́ àwọn kèfèrí ń pọ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí ilé ìjẹ́ tafsiri Abdullah ibn Abbas radiyallahu anhuma lónìí àwọn mùsùlùmí tó ṣe kó àwọn náà kọ science àwọn máa ń túmọ̀ ọ̀rọ̀ àyà scientifically láti fi sọ yìí pé ilẹ̀ ń dínkù lójoojúmọ́ láti fi sọ pé ilẹ̀ ń dínkù lójoojúmọ́ àwọn nǹkan tó sì ń fà á tí ilẹ̀ fi ń dínkù lójoojúmọ́ nínú rẹ̀ ni global warming tó ń pariwo nísì pé ooru ti ń mú nílé ayé. fẹ́ pé rẹ̀ ti sí tẹ́lẹ̀ torí àwọn sọ pé látara rẹ̀ ẹ pé òkun ó lè máa ó lè máa sàn débi tí ó sàn dé tẹ́lẹ̀ ó lè máa nawọ́ já rẹ̀ tayọ bí tí máa nà dé tẹ́lẹ̀ gbogbo bí tó bá nawọ́ já rẹ̀ dé yóò mú mara ibi ti jókun tẹ́lẹ̀ yóò dòkun ilẹ̀ dínkù wọ́n tún sọ pé at-tasahhur sahara òun náà tó ń fẹ̀ sí gbogbo ibi tó jẹ́ Greenland ẹ̀ríkó náà tó di sahara especially láwọn sub-Saharan area ní agbọn Central àtàgbọn abìkan ní West Africa wà bí so ẹ̀ríkó bíi Niger. the Chad, uh, the Agbon northern part of Nigeria a rí i pé ilẹ̀ ń dínkù ilẹ̀ ń dínkù nípa pé ibi tá a lè dáko sí ó ń dínkù so ẹni tó jẹ́ pé ń dáko hundred acres of land tẹ́lẹ̀ bóyá yíyalẹ̀ asálẹ̀ ó ti mú thirty acres nínú ibi tó rolé sí kí ló ṣẹ́kù seventy ilẹ̀ ń dínkù. ṣùgbọ́n táwọn olùmọ̀ọ́ sọ pé gbogbo orú àwọn tẹ̀fsìrì yẹn kìí ṣe tẹ̀fsìrì tó bá mu tẹ̀fsìrì scientifically kìnnìkan kálí ànídìẹ̀ ànídìẹ̀ ẹ̀hẹ́ nítorí pé àwọn ilé yẹn àwọn kankan tán base lórí experimental work ni wọ́n lè yí kó ṣe déédéé lónìí kó tún di lọ́la káwọn náà tún fagilé result ara wọn so we are not in need of it tẹ̀fsìrì tí alukur'ani bá ṣe fúnra rẹ̀ àbí tí anabi bá ṣe fún alukur'ani àbí tá a rí inú alukur'ani tá a rí inú súnà táwọn sàhábà ṣe ẹ̀ kó tó wa mo rò pé wa ìdí nu tó ti jẹ́ pé tẹ̀fsìrì tí Ibn Abbas ṣe ń bì làmú wípé sẹ́yìn o tí wọn ò rí ni sáwọn kẹfẹ́ rí ò rí ni wọ́n lọ́wọ́ bá ti ń dínlẹ̀ kù mọ́ wọn lọ́wọ́ gba gbogbo ète etí rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn mùsùlùmí gbalẹ̀ ṣáà àwọn mùsùlùmí gbalẹ̀ Iraq àwọn mùsùlùmí gbalẹ̀ Misr àwọn mùsùlùmí gba títí títí títí tí wọ́n fi gba dé Morocco àwọn mùsùlùmí gba gba gba gba gba gba títí ó fi di bilad ma wara an-nahar láwọn agbọn abòmíì tó ti di agbọn Soviet Union nígbà kan mùsùlùmí gba débẹ̀ kódà mùsùlùmí gbàlú títí títí títí wọ́n tó fi gba Southern France wọ́n gbà títí títí wọ́n fi dé àpáta tó ń pè ní Branis nínú France àwọn mùsùlùmí tún gbà títí títí tí wọ́n fi gba gbogbo Spain tó sẹ àwọn kí lẹ́yìn dínkù fún àwọn kékeré o ilẹ̀ ń dínkù fún ẹ̀yìn fẹ̀ fún àwọn mùsùlùmí torí rẹ̀ náà sì máa ń pe al-Khalifa wàá pa aláyé Harun al-Rashid wọ́n máa ń pè ní Khalifa tó jẹ́ pé oòrùn kì í wọ̀ ọ́ lórí ilẹ̀ títí ń ṣèjọba fún twenty four hours oòrùn kì í wọ̀ ọ́ parí lórí àwọn ilẹ̀ títí ń ṣèjọba fún twenty four lójúmọ́ kan oòrùn yìí wọ̀ lórí ibi títí ń ṣèjọba kí ni túmọ̀ rẹ̀ yẹnni kí tóòrùn bá wọ̀ ń bì ibòmíì tún ṣẹ́kù nínú ibi tó wà lábẹ́ ìjọba rẹ̀ tóòrùn ò ti wọ̀ ìyẹn ni pé olórí tóòrùn ò lè wọ̀ títí tí lè sùn láwọn ilẹ̀ títí ṣèjọba sẹ́yìn pé ilẹ̀ ń fẹ́ nù ọ̀fẹ́ kọjá àbíkí àfọ̀ ìyẹn ni kébí tí ṣe ń bẹ ní ìbùlà òrùn ilẹ̀ yẹn tó lọ títí dé ìbùwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ti sọ wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa zawali al-ard ọ̀kálẹ̀ kò fún mi fara'aytu mashariqaha wa magharibaha mo wá rí ìbùlà àti ìbùwọ̀ o ìbùlà àti ìbùwọ̀ tọ́lọ̀ fi hàn mí ibẹ̀ níjọba àlùmọ̀ mi ò dé so àwọn olùmọ̀ á sọ kékeré lórí tí ọ̀sọ́ kọ́lọ̀ tó wá fi àríwá àti gúúsù hàn wọ́n ní àmì ni lórí wípé títàn ká àwọn mùsùlùmí gbalẹ̀ kò ní lọ sókè lọ títí. So, kò sì ní lọ sísàlẹ̀ títì tẹ bá wò lónìí ẹ̀rí pé bẹ́ẹ̀ náà níṣì tẹ bá wo ìbùlà ọ̀run láyé ẹ̀rí pé ìlú kan bẹ́ẹ̀nbẹ́ tẹ́kíbẹ́ ni mùsùlùmí ti pọ̀ jù lágbàńlá ayé tó sì fẹ́ẹ́ balẹ̀ ayé pààlà lágbọn abùlà rẹ̀ òun náà ní kíni Indonesia òun náà ní country tó tóbi jù nínú àwọn countries àwọn mùsùlùmí tó islam wa ń lọ bẹ́ẹ̀ wa ń lọ bẹ́ẹ̀ ẹ ń lọ ní bóyún títí tó fi wá dé gbogbo ọ̀dọ̀ wa yìí tó fi dé gbogbo omi tó dé ṣùgbọ́n tẹ bá lọ sókè lágbọn àwọn Europe àwọn Russia ẹ̀ ń wòran Amẹ́ríkà. ẹ̀ríkì islam wà bẹ̀ ṣùgbọ́n òkèlè gbàtí mùsùlùmí sì ń gbàlú tí ń gbàlú tí ń gbàlú tí ń gbàlú ẹ̀ríkì gbogbo agbọ̀n kéwọn kò fẹ́ sáwọn àlùtà àgbà ní àárín náà lágbọn asalẹ kọfẹ sí lùtà àgbà mẹ ìsàlẹ̀ àwọn Australia ẹ àwọn South America ẹ àwọn South Africa ògòrò àwọn gbogbo ru àwọn Zimbabwe gbogbo ẹ mùsùlùmí mélòó lọ́wọ́ àláwọn bẹ̀ mùsùlùmí mélòó lọ́wọ́ àláwọn wọn rí à even South Africa tí mùsùlùmí rọra wà ń bẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe hijira wà láti India torí ẹ òdodo lọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam òdodo sì lálàyé táwọn olùmọ̀ ń ṣe nípa rẹ̀ torí ẹ ló jẹ́ pé èèyàn kan lè máa dá nǹkan jù èèyàn máa tutù kutù hẹn àwọn olùmọ̀sọ pé ńgbà tó ní ọlọ́run fi ìbùlà àti ìbùwọ̀ ọ̀run hàn wọ́n ní kí ló dé tí ò sọ pé àríwá àti gúúsù wọ́n ní ó túmọ̀ sí pé ibi tí ìjọba mùsùlùmí pọ̀ sí àárín àárín àárín gabas àti ìbùwọ̀ ọ̀run ìbùlà àti ìbùwọ̀ ọ̀run àmọ́ òkè yìí báyìí mùsùlùmí wọn à wọn à rí kankan mú lọ títí lókè àtìlẹ̀ wọ́n túmọ̀ sí káwọn olórí ibú pọ̀ báyìí pọ̀ báyìí. tó eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ mìíràn tó tó bá rí báwọn ọlọ́run bá ń dínlẹ̀kù ó ń dínkù máwọn kèfèrí lọ́wọ́ àwọn òtún tí wàá tìǹù rárá wípé mùsùlùmí ó tún padà gbàbọ̀ mí ṣùgbọ́n ìmọ̀ pé jihad ń bẹ jihad ń bẹ jíjọ́ òpin ìdàgbé yá mi wọ́lẹ́kìn tí wọ́n pé jihad ń bẹ kí ló dé tá àwọn àjà mi olórí tí ó pè wá pé ẹ wá jà jihad náà láti rí gbogbo wa fẹ́ràn ká jà díẹ̀ ká mú mílíkì náà hẹ́n tó lórí kan bá wà tẹ́ pé ó lákòóso lórí gbogbo mùsùlùmí àgbáńlá rẹ̀ ń ṣèjọba lé wa lórí ẹ rí i pé àwọn òyìnbó wọ́n mọ ète ìdí nu wọn bírèkì khilafa al-islamiyya nítorí pé khilafa al-islamiyya ti ń ṣèjọba lórí gbogbo islamic nation tó bá sì tún still wà á gbogbo táwọn yìí kọlá mọ gbogbo ẹ náà ti ju two hundred years lọ kódà kò ti tó tí wọn rí break àwọn tó ṣèjọba àpapọ̀ yẹn rí tí wọn ṣe káyìn àwọn náà ni al-Uthmaniyun al-Uthmaniyun àwọn ará تركيا Tọ́kì àwọn تركيا Turkiya ناس náà ṣèjọba yẹn gbẹ léyìí tó ṣe pé ìlú Islam tí wọ́n fẹ́ẹ́ kọjá ti tẹ́lẹ̀ nígbà táwọn tún wà bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ pé a sọ̀rọ̀ etí nù nítorí pé ìlú Islam ò tí tó yóò tún máa fẹ̀ lọ. lápèjúwe ní Tọ́kì á rí i pé ìgbà táwọn ń ṣèjọba yẹn à ìlú islam fẹ́ gidigidi gidigidi adúrú ìlú tán tó gbà tán tó gbà tán tó gbà tán tó gbà. tọ́ wọ́n gbà dórí Caucas Caucas ní southern Russia wọ́n gbà débẹ̀ kódà ìlú kan bẹ ní Turkey tí wọ́n pè ní Istanbul. Istanbul yẹn kìí sara ìlú Turkey ara adawulatu romaniyal bizantiya ni kódà ibẹ̀ ni kápítà àwọn Roman Empire ní Istanbul yẹn. السلطان محمد الفاتح ونلبح òun lọ gba ìlú yẹn kúrò lọ́wọ́ àwọn Rome ó wá sọ di capital tiẹ̀ náà ìdajì rẹ̀ ń bẹ nínú Europe ìdajì ń bẹ ní Asia ìlú kan tó ń bẹ láàrin continent méjì ìdajì Istanbul ó ń bẹ ní European continent ìdajì ń bẹ ní Asian continent ìlú ńlá nílò ọgà kọjá sísọ ara pé dọ́là ìsìlámíyà ń bẹ̀rẹ̀ nínú wọn fi gba gbogbo òlu yẹn kódà wọn sọ lórí pé nígbà tí dọ́là Usmaniya yẹn wà mọ́sálásí wà tó jẹ́ pé àwọn dọ́là Usmaniya kọ́ sípò mọ́sálásí wà tí dọ́là Usmaniya kọ́ sípò ní nàìjíríà mi tó ń ti pé nàìjíríà ò sí ọ́ndà ìjọba wọn ìmọ̀ ọkọ̀ mọ́sálásí ò sáwọn kan ń bọ̀ díẹ̀díẹ̀ náà òyìnbó wa dá wọn dúró. Wọn fọ́jọba nílùú ṣe wá pín yẹlẹyẹlẹ ńgbà wọ́n fọ́jọba France mú tiẹ̀ England mú tiẹ̀ èmi ati England àti France náà mùnáfíkì méjì tó ṣe sábà àti gbogbo fi so àwọn wá pín ìlú mọ́wọ́ wọ́n sì tan àwọn mùsùlùmí jẹ ńgbà yẹn so òyìnbó ti ń tàn wá jẹ torí rí i pé láwọn ẹni tí ó bá mọ̀tàn kò ní gbọ́n ẹni tí ó bá mọ̀tàn kò ní mọ bí ó ṣe ṣe tí ó fi gbọ́ mọ́ta lọ́wọ́ àwọn òyìnbó yẹn elétè tuntun àwọn méjì tí wọ́n dá pọ̀ France and England mùnáfìkì ayé nu tó o bá mọ̀ ọ́n o ti kó sínú takùté ti pẹ́ ìlú wọn ò ju rondórondó báyìí lọ àmọ́ mùnáfìkì ayé ni wọ́n àwọn náà kún gbogbo òlu gbogbo England náà ní sinmi tẹ́ bá kó stéètì mẹ́ta jọ Nàìjíríà ó gbogbo ẹ̀ lọ wọn ìlú London wà ní Great Britain great àbẹ́rẹ́ rí nǹkan mìíràn torí pé wọ́n gbà lóńdù wọ́n gbà lóńdù wọ́n gbà lóńdù wọ́n gbà lóńdù aha ìgbà tán wó ad-dawlatul Uthmaniyya wọn àtúnfìlú mùsùlùmí náà lẹ̀ fún mùsùlùmí torí pé tètè dá ni pé wọ́n lu ẹnìkan tá ń pè ní Sultan àbí al Hussein wọ́n ń pè ní al Hussein al Hussein yẹn. òun la lámòjútó lórí Mẹ́kà Mẹ́dínà òun ni baba ńlá fáwọn ẹni tí ń ṣèjọba Jordan níìsín gbogbo ẹ dàrú náà làwọn náà dára Jordan o ẹsẹ ẹsẹ pé ẹni tí ń gbẹ́ kòtò fọmọ àyà rẹ̀ àbí fọta rẹ̀ kọmọ gbẹ̀jìn pọ̀ jù nítorí pé ẹni agbẹ́ kòtò fún òun lè bọ́ lọ́wọ́ kòtò kó pé ẹni tó àsìkò táwọn ń gbẹ́ kòtò àwọn ọmọ pé àwọn làwọn padà tún yí bẹ́ẹ̀ gbà mí àwọn làwọn England lò pé kí wọ́n kọ́ gbogbo àwọn ìlú mùsùlùmí yòókù tí ń bẹ lábẹ́ Ottoman Empire kí wọ́n kọ́ wọn kí gbogbo wọn yarí fún un tẹ̀sí mọ̀ pé Mẹ́kà Mẹ́dínà yẹ alápọ̀nlé ẹni tí máa ń mójútó bí àwọn èèyàn náà mọ̀ pọ́nlé kí ẹ ń torí dára jẹ torí Mẹ́kà Mẹ́dínà yìí so wọn á ní tẹ bá ti lè kọ àwọn mùsùlùmí tó bá ti yarí má àwọn ọ̀fùmáníyà yìí lọ́wọ́ àwọn òfin lẹ́nu kálukọ́ kàn máa ṣàyè rẹ̀ ní sílọ́ndà àwọn àtìrákì mọ́ ẹni sílọ́ndà tọ́kì mọ́ ẹ ti di pé ẹni freedom yìí o àwọn ọmọ pé òyìnbó òyìnbó wo ni múmi òyìnbó tí òyìnbó bá ń rẹ́rìn kó máa fura tó bá ń rẹ́rìn kó máa fura bí ó sì sí ọ tó fi ọ sóúnjẹ ọ̀sán ló wá bí wọ́n bá sì tètè fi sóúnjẹ àárọ̀ sọ̀rọ̀ kọ́ da àkọ́rọ́mọkọ́mọ wá bí àwọn gbogbo àwọn lóyún ẹsẹ̀ yarí báyìí tí wọ́n kéde pé àwọn òṣèlú àwọn eléyìí máa àwọn òyìnbó kan fi àṣẹ àwọn lọ́lẹ̀ ń lùkọ̀ kàn wọ́n pín mọ́wọ́ níbí ìgbà tá à ń pín àkàrà fáwọn ọmọ France lọ kó Syria Lebanon so ó mú bẹ́ẹ̀ England òun عراق، Iraq الكويت، mú Kuwait العربية المتحدة، Imarat قطر، arabiya al-Muttahida òun mú Qatar òun um, gbogbo àwọn lóyún gbogbo Egypt àwọn kan wọ́n mú Libya Italy wọ́n mú gbogbo Morocco Tunisia Algeria France kò wọ́n pé gbogbo ẹ̀ mọ́wọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ pé ṣe bẹ́ẹ̀ sadé ń bẹ́tẹ́ bá pa ni mọ́ fẹ́ẹ́ rò pa gbọ́ ni. gbogbo wàhálà tá a ṣe á rò pé ọ̀lọ́ lásán tẹ́nì kánú yìí bá tuntun rẹ̀ lóṣù wa pé òmìnira ọ̀rọ̀ ń gbà ńgbà tí gbogbo kálukú kò ń ìbò lọ síbẹ̀ mọ iye àwọn wàhálà tó especially èèyàn tó kú ju one million lọ. tó olùmọ̀kan wà ń bẹ̀ ó kọ rẹ ti sálọ lórí news òun ló tírèèni àwọn èèyàn bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ kí o a jẹ àwọn France yìí lógun torí pé France ti sọ wípé Algeria France kékeré gbọ́dọ̀ ló ti fẹ́ jẹ́ kékeré ẹ yọrù France fifteen nínú Algeria yọrù France fifteen ẹ yọ nínú Algeria torí pé Algeria ó ní ìlú kejì tó tóbi jù láfíríkà Sudan nọ́mbà wán wọn tó pín Sudan sí méjì nísìnyí Algeria ní nọ́mbà wán láfíríkà ní títóbi ilẹ̀ ọwọ́ á ní Algeria ní France kékeré kẹgbọ́rọ̀ fa so uh, Abdulkadir Abdulkadir ló kọ afáyé wọn gbàgbé kọ rẹ kejì òun lọ́wọ́ á tírèèni àwọn èèyàn ní Algeria pé gbogbo ó kù torí ìlú wa wọn èyí rí ìlú mùsùlùmí gbà rọrùn gbogbo etí England fi wá gbà ló wá mi Islam náà dà Islam náà ẹbí ẹ̀ka gbé fún wa sọ̀rọ̀ ẹ̀rí pa àwọn àgbọn bíi tẹ́tù ní Islam bẹ́ẹ̀ bá ti ń lọ ní àwọn àgbọn ilẹ̀ òkè ọ̀yà ń bẹ̀ ẹ̀rí pa àwọn ta wọn láyà wọn ta wọn láyà bàjẹ́ tó ẹ̀kọ́ ẹni tó kúkú ẹni tí wọ́n tó bá tiẹ̀ jẹ́ wọ́n fi à so ẹ̀ lè gbà ló wá bá sọ̀tí ọ̀bá ti sí Islam náà là ń sọ ẹ má ṣẹbọ mọ́ Islam ni ẹ má ṣe ẹbọ máa bọ̀ yẹn ẹ̀bá ọmọ agbọ́ yẹn wọ́n lè gbẹ́ nígbà tí wọ́n gbé ká má pọ̀fọ̀ mọ́ wọn gbé má pé àbí òye ẹ káwọn ọmọ ẹsẹ tí káwọn ọmọ ẹsẹ tí làkún dín lòkún ẹgbọràn wọn sì ti gbà lóyún. torí ẹ àfáàyè la ilaha illallah abdulkadir aljazairi ó kó àwọn èèyàn dìde wọn ja ogun débi pé ó sú ẹni tí ń pa wọn wọn ní biladu mílíọ̀nù shahid ẹni tó kú wọn lé ní one million nítorí kílò wọn lè bá bọ́ lọ́wọ́ France gbà tó sùn wọn ni wọ́n sáfò bẹ̀. doni Algeria sì ń pe France pé ọ gbọ́dọ̀ tọrọ àforíjì tí àforíjì rìn ọ̀pọ̀ àyẹn one million àforíjì ọ̀ràn kọ̀ọ̀ràn wọn ní gbàgbé rẹ̀ fún wọn Islam ní kí ẹ ti pé àwọn náà pọ̀ á sì ń bẹ́ lọ́nkọ́ lọ́n tẹ́wọ́ bá gbogbo àwọn tó kú yẹn ní ṣòhádà tó nítorí pé ẹni tó bá kú nítorí ìlú rẹ̀ nítorí ilẹ̀ rẹ̀ ti ń dáàbò bò fahuwa shahid tẹ́básá ti jẹ́ mùsùlùmí torí di eléyìí báyìí bí Islam bó ti ṣe gba àwọn ìlú yẹn tó gba àwọn ìlú yẹn tó gba àwọn ìlú yẹn tó gba àwọn ìlú yẹn ọlọ́run ọba ẹlẹ́dàá wa níbẹ̀rẹ̀ tí Islam wa ń tàn ká a ọlọ́run ọba ṣe nǹkan tó yá yẹn lẹ́nu gan Islam yẹn wọ bìkan láyé àfikọ́ gbèdè tiwọn yọ gba ìdíkù lẹ́nu yín yóò fa arabic dípò rẹ̀ ìdínú tí Egypt fi di Lárúbáwá wọn èsì Lárúbáwá tẹ́lẹ̀ Libya Tunisia Algeria Morocco wọn èsì Lárúbáwá tẹ́lẹ̀ Islam lọ sọ wọn di Lárúbáwá gbogbo àwọn Lebanon wọn èsì Lárúbáwá tẹ́lẹ̀ Soria wọn èsì Lárúbáwá tẹ́lẹ̀ wọn di Lárúbáwá ni. òun náà lọ sàn sàn sàn sàn tó fi dé Chad tó bá dé Chad ń bẹ̀ yẹn ẹ rí i pé majority aráàlú wọn sọ Lárúbáwá wọn sì ṣe Lárúbáwá wọn yàn dúdú bíi tiwa yìí náà nítorí pé Islam náà ti wà ń ó ti lé ní one thousand years gẹ́gẹ́ bíi Borno state wa yìí náà ní Nàìjíríà torí pé ara kankan náà ní tẹ́lẹ̀ gbàtọ́yìnbó dé náà wọ́n ń sa aláì wọ́n ń sa aláàkí wọ́n ń sa lọ́bẹ̀ mamlakat Kani al-Islamiyya wọ́n ti kọ́ alkalemi islamic empire ó ti lé one thousand years tí islam ti débẹ̀ gbogbo agbọn yòókù ní nàìjíríà ń bì àti mamlakat kanim ní islam ti lọ bá wọn pàápàá alágbọn àríwá ń bẹ torí ẹ̀ islam ti wá ń bí ọjọ́ ti pẹ́ ló sì ṣe jẹ́ pé ní agbọn mẹdógùrì gan borno state. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò bá gbọ́ lárúbáwá lárúbáwá wọnú èdè kanúrì púpọ̀ kọ́dọ̀ ojú èdè haúsá lọ lárúbáwá tó wọnú èdè kanúrì èdè bẹ́rìbẹ́rì ọ̀pọ̀ ju bó ṣe wọnú èdè haúsá lọ nítorí pé tí islam bá ti débì kan tèdètèdè ní wá torí àkàrà ọmọkùnrin wa. ọlọ́wọ́n bá ń dínlẹ́kùn máa hàn kèfèrí lọ́wọ́ ń dínkù máa hàn kèfèrí lọ́wọ́ ń dínkù máa hàn kèfèrí lọ́wọ́ àdéhùn ọlọ́wọ́n bá yóò sì máa ṣẹ náà gbogbo gbà ẹ̀rí pé ní ìsìn náà ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa ń dínlẹ́kùn máa hàn kèfèrí lọ́wọ́ nílùú kọ̀ọ̀kan tẹ́ bá wọ̀ ẹ̀rí pé tẹ́lẹ̀ kò ti sí Islam ládùúgbò mi kò sí Islam lẹ́bàá rí tí mọ́ṣáláṣí lálẹ́ o ilẹ̀ dínkù àbí òdínkù òdínkù àwọn tí máa wò pé ilẹ̀ yìí ah ó fi kàn kí nìkan ah, báyọ̀ ní kọ́lé bẹ̀ lọ́jọ́ wájú báyọ̀ ní kọ́lé. àfa mọ́sálásí bá wò máa ti Allahu akbar Allahu akbar eh, ẹ ṣáà bọ́lá ilé ìtura àhà ẹ̀rì kí ilẹ̀ ń dínkù ilẹ̀ ń dínkù bọ́lọ̀ ń ṣe máa ṣiṣẹ́ rẹ̀ tó tó bá jẹ́ pé wọ́n bá dáadáa ní tí èsè mùsùlùmí ni mọ́sálásí ò ní wú bẹ́ẹ̀ táyé lọ ẹ̀rì kó àdúgbò wa kò ní sí mùsùlùmí

mọ́sálásí èsì wà kọ́ máa ta gbogbo kálukú láyà nítorí pé ibi tá à ti ń pe ọlọ́run ọba nìkan tá a lè ibi ti ń pe nǹkan mìíràn tó yàtọ̀ sí kò lè jọra wọn ẹ̀rí pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ torí rẹ̀ káàdì wọn ọlọ́run kó lè gbọ́wọ́ tiẹ̀ náà gidi fún Islam ọgbọ́dọ̀ jẹ́ nǹkan èlò ti wà ibi táwọn èèyàn gan ẹ sànà ẹ lọ kọ́ mọ́sálásí bẹ̀ àwọn èèyàn wà dìbà nítorí pé nítorí bá síwájú òun náà ló máa ń padà léke ń bọ̀ báyìí torí pé nìsín àní kọ́ mọ́sálásí kalẹ̀ níbi tí ò sẹ́yìn kẹ́nìkan náà fẹ́ kọ́ nǹkan míì tó yàtọ̀ sí mọ́sálásí kọ́ má jìnnà sí wa yóò jìnnà náà pé ẹ̀yìn <laughs> tí mò ń wò yìí mà ara ah, rà tó síbi ìdí kí dínkù fáwọn. tàbá tó wá ní gbòǹgbò gbogbo bíi ti gbòǹgbò wa bá dé sẹ́wọ̀n bá ti gbalẹ̀ débẹ̀ mọ́ hmm. so bí islam ṣe máa gbalẹ̀ nù a gbọ́dọ̀ jẹ́ nǹkan èlò tó dáa fẹ́sìn nínú pé ọlọ́run ọba dínlẹ́kùn mọ́ kèfèrí lọ́wọ́ iná ni mùsùlùmí ṣe pọ̀ nàìjíríà yìí náà ìwọ́ fọ́pọ́lọ́ rẹ̀ yáwó tó bá yẹ pé mùsùlùmí ọ̀pọ̀ nàìjíríà kí ló rò pé ọ̀sẹ̀ à ọwụwa ẹni tó bá wù àwọn ní rọ́lọ̀sìn apọ̀ bá a ṣe pọ̀ yìí síbẹ̀síbẹ̀ ẹlòmíì ò tún máa fọwọ́ lọ́wọ́ amú abẹ́yìn bẹ́ẹ̀ ni ókè wa ni táàbà tó báyìí à ìbànújẹ́ ni fẹ́ni tí èsè mùsùlùmí tó bá rí i pé mùsùlùmí ìsìláàmù sì ń ibi títí ń rákòrò yìí gan adúpẹ́ ibi tó ti títí ń ìdí inú tẹ́bi máa rí àwọn crisis kan tí ò nídìí irú àwọn jọ́ọ̀sì yẹn ẹ máa rí crisis tí ò nídìí kò nídìí wà wà ìbànújẹ́ ní sẹ́ni tí èsè mùsùlùmí pé áá ah, ah! wọ́n sì gba gbogbo olùmọ́ wa lọ títí débi pa àtàlẹ́ wa fún wa wọ́n sọ di mọ́sálásí nílùú tí èsè ti mùsùlùmí ọ̀sùn kò sí nǹkan tí kánò fẹ́ fi hàn jọ́ọ̀sì nípa pé mùsùlùmí pọ̀ wàláì nǹkan dùnú gidi ni torí tẹ bá dé kánò especially lọ́jọ́júmọ́ inú rẹ̀ ọmọ adádùn pọ̀ jẹ́ mùsùlùmí from all corner ah gbogbo nǹkan gbogbo nǹkan dùn ó nì àyàfi kó rí pé gbogbo èèyàn gba mọ́ṣáláṣí lọ àyàlẹ́nu ńlá ni yàtọ̀ sáwọn ọ̀dọ́ tiwa <laughs> wọ́n lè má complete sentence ẹ rí i pé ẹ ẹ tó ọlọ́run bá tún ṣe jù báyìí àfa ò ní fẹ́ padà á lé mọ́ tọba arìtì táwọn èèyàn tú jáde ẹjọ́ wà lórí vespa ẹjọ́ wà lórí machine ẹjọ́ wà lórí adédè tó sanwó kíníkílẹ̀ ń pè mọ́rúwá ẹni tí ń gbà mọ́tò bá wò mọ́tò bá wò ẹni tí ń rin sẹ́gun ọ̀jẹ́ mọ́tò ọlọ́mọ mọ́sálásí lọ́tún mọ́sálásí lọ́sùn kọ̀ wá sí ètí òní kún títì ẹ dákun torí tọlọ táwọn àwọn sọ pé òun èsè mùsùlùmí tínú rẹ̀ ó dùn láàrin inú rẹ̀ ò ní dùn bẹ́ẹ̀ náà ni jọs tí jọs lọ yá ẹ lẹ́nu torí jọs asùlá kìí ṣe lu mùsùlùmí kìí ṣe lu mùsùlùmí àwọn tí èsè mùsùlùmí ló nílùú wọn gbogbo plateau state kìí ṣe lu mùsùlùmí so ṣùgbọ́n Ọlọ́run Ẹlẹ́dàá ẹ wò bí sẹ ń dín lẹkùn wọn ni jọs abbreviation abbreviation wọn ní láyé òyìnbó ló di bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gwash ìní jọ́sìn jẹ gwash èsè jọ́s òyìnbó lọ sọ di bẹ́ẹ̀ sáwọn pété òyìnbó ọba ti mọ nǹkan pè yóò yí padà rẹ ìgbà táwọn sọ pé àgbádá yìí wọn àgbádá yìí àgbádá yìí kí ni ń gbá kí ń jí gbàdágrì badagiri badagiri wọn bá badagiri láìsí ẹ the same thing ẹ wọ gwash títí di sí àwọn onílẹ̀ sì maintain form fáwọn abìkan torí ẹ kọ́lẹ́jì wa tó ń pè gwash college láti fi hàn wá pé jọ́ọ̀sì mà kọ́ gwash wọn lóyìnbó lọ sọ ọ́ di bẹ́ẹ̀. J JOS wọn á ṣe abbreviation rẹ̀ pé Jesus our saviour our bìlà tí wọn á dà pé pé jos àmọ́ síbẹ̀síbẹ̀ yẹn kúrú náà wọ́n yẹn kúrú lọ àfa la ilaha illallah tó bá di ọjọ́ jùmọ̀ tẹ́lẹ̀ náà gbogbo sọ̀làwà àti mọ́sálásí máa kún òkè síbi ilẹ̀ yorùbá yòó tó yẹ pé jùmọ̀ àjẹjẹ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ìwà wo ọ̀ràn ẹjọ́ jùmọ̀ láìdílà wàhálà ìdandan inú òbí káfíìrì inú òbí káfíìrì ibi táwọn pè ní mọ́sálásí jùmọ̀ street ibi tí mọ́sálásí ńlá àjọsùn wà from all angle, tó ń bá ń bá bọ̀ kò bá àjọ náà wájú kò àjọ náà yẹn kò bá àjọ tó kò bá àjọ sí kò síbi tí èèyàn ó lè kí pọ̀pá bọ̀ àfi kó jẹ́ pé èèyàn lórí gbogbo títí pátá yọ parẹ́ nù táwọn mùsùlùmí ọ̀tẹ̀ni lọ mọ́sálásí náà sì ti tóbi tóbi tóbi kọ̀ọ̀ràn kankan nínú àwọn jàmáà tuntun àná bẹ́ẹ̀ wá ní gbogbo mọ́sálásí jùmọ̀ àyókù náà. kọ́dà ẹnìkan bínú títí ó ní á ṣé mọ́kà wọn wà. so ọlọ́run ọba ń dínlẹ̀kùn má kẹfìrì lọ́wọ́ ń dínkù má wọn lọ́wọ́ torí délé àdúpẹ́ fọlọ́ kìí ṣàgbára kìí pẹ̀lú ògbọ́n bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn àlùwà náà lọ́jọ́ kan gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí wọn fi mọ̀ lu pẹ̀lú ọlọ́run ọjọ́ ń bọ̀ tí ó jẹ́ pé islam náà ni ó fi gbajúmọ̀ jù pẹ̀lú òkú ọlọ ẹ rí i pé tó bá yẹ pé ti àwọn kèfèrí ni mùsùlùmí ọwọ́ ní tọ́wọ́ ayé náà ní sí ọwọ́ wọn náà ní sí so ṣùgbọ́n lọ́nà tọ́lọ́mù bá fẹ́ ṣe nǹkan yóò jù sí náà so ẹ rí i pé ojoojúmọ́ làwọn èèyàn sì ń di mùsùlùmí láwọn àwùjọ wa yìí náà ojoojúmọ́ làwọn èèyàn ń di mùsùlùmí nínú èèyàn mẹ́wàá tó di mùsùlùmí èèyàn mẹ́ta ò di kèfèrí máa sẹ́mi pé bọ́ba mọ́ mẹ́ta náà lékún díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọjọ́ kan bọ̀ tó ṣe pé yọ ìyá gbogbo wa lẹ́nu pé ah bó wa ni wọ́n ṣe pọ̀ tó báyìí ọlọ́run bá ló máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run bá ní à ń dínlẹ̀kùn gba gbogbo etí etí rẹ̀ tọ́ torí alḥasan al-basri àti dhahab wọ́n ní tùmọ̀ rẹ̀ ní huwa dhuhur al-muslimin bíborí táwọn mùsùlùmí borí àwọn ọ̀sẹ̀bọ̀ nínú ìtumọ̀ pọ́lọ̀ ń dín lẹ́kù tá a bá ti borí wọn ilẹ̀ di tiwa a ti gbà kó lọ́wọ́ tiwọn tọ́ tílé ìbá rí wọn. Ash-Sha'bi ó ní lọ́dọ̀ tèmi ìtumọ̀ díndínkù tọ́lọ̀ ń dín lẹ́kù kí pínlẹ̀ gangan lọ́lọ́ọ̀dẹ́kù àwọn èèyàn ti ń gbé bẹ̀ lọ́lọ́ọ̀dẹ́kù àwọn èso tí wọ́n ń gbìn kò máa mú àǹfààní jáde máa ṣe léwu ó ní tó bá jẹ́ pé ilẹ̀ bá ní dínkù ilẹ̀ ó ti fún ilẹ̀ ó ti fún àwọn tá a wà lókè pẹ̀ ilẹ̀ ó ti fún àwọn tá a wà lókè rẹ̀ òun ní ìtumọ̀ rẹ̀ ní pé kíkú táwọn èèyàn máa kú ilẹ̀ ń dínkù nù tó bá jẹ́ pé ilẹ̀ bá ń dínkù lódodo ni àyè kan ìbá ti sẹ́kù tá a jókòó sí i àyè kan ìbá ti jẹ́ kúta tájú kùtù ajẹ́ pé tùmọ̀ rẹ̀ ní pọ́lọ́ ń gbà kú lọ́wọ́ àwọn kan fi ń lé àwọn kan lọ́wọ́ Ibn Abbas tún sọnù tafsiri mi ó ní ìtumọ̀ pọ́lọ́ ń dínlẹ́kù ó ní pọ́lọ́ ń sọlẹ̀ dáhóró pẹ̀lú ikú àwọn olùmọ̀ àwọn ẹni tó ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn tẹ́gí tó bá ti kú ànírẹ́ni tó tó wọn má tí ó dìpọ̀ ikú àwọn ẹni rèé tẹ́nire bá ti lọ àní rẹ̀ nire tó dàbí rẹ̀ tó dìpò rẹ̀ ó tún ní tẹ̀síìrì míì tún nù tọ́ kò sí tàbí ṣùgbọ́n pípọ̀ àwọn olùmọ̀ àdáhùn ńlá ni ẹni tó bá mọ̀ ńlọ mọ bí ó ti ṣe tóbi tó nítorí pé olùmọ̀ nǹkan ti ń ṣe lára àlómọ̀ ọ̀pọ̀ gan bó tilẹ̀ jẹ́ pé àwọn àlómọ̀ bí wọn ò ti ṣe mẹtọ rẹ fún ó burú jáì kìsì mọ sọ̀rọ̀ báyẹn o alimami ahmed lọ sọ bẹ́ẹ̀ ó ní nǹkan táwọn olùmọ̀ ń ṣe fálòmọ ọ̀pọ̀ gan àmọ́ báwọn àlòmọ̀ yẹn ò ti ṣe má ìwọ wọn àtẹ̀tọ́ wọn fún wọn ó burú jáì wàláì bẹ́ẹ̀ ló ṣe wá gbogbo ìgbà bí ó lọnà tó lọ́wọ́ ìpalẹ̀ ayẹrẹ ẹ̀rí ló máa ní ìsìn. kò kò fi má rẹ̀ kò fi pamọ́ pẹ́sẹ́pọ̀ nìkan náà ní dànkan rẹ̀ lò fífi ń sàwọn èèyàn láǹfààní kò tún ní lọ jókòó tẹ́tẹ́rẹ́ gbogbo ògbà yóò tún máa ṣèwádìí yóò tún máa research torí kọ́ mọ́ bàjẹ́ kó àwọn èèyàn lọ́nà nígbà tí gbogbo èèyàn bízì pẹ̀lú bóun ni ó ti ṣe dáa fáwọn bóun sì bó ní lọ síwájú sí pé di bísínẹ́sì àwọn òun wà bízì ń research ń research ń research ẹlẹ́ research débi yìí pé orí lè máa fọ gánjọ́ mi bí adúrúwé tó ń kó dalẹ̀ ohun tí ì rí tó ń wà tọ àmọ́ àwọn èèyàn tó ń wá fẹ́ ṣe láǹfààní ńkọ́ kí làwọn máa ṣe fún un wọn ò ní lọ́rọ̀ èèyàn méjì tó wà máa sọ láì dáa fún un. Hmm, ó tún dé ó tún gbé dé orúkọ dé kìríkọ dé àbíwò lẹ́yìn yorùbá máa sọ èmi ọ̀pọ̀ yorùbá dáadáa a <laughs> ah, ìsọnù yìí pọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwùjọ kọ̀ọ̀kan láyé yìí sọ̀dọ̀ yorùbá nìkan gbogbo àwùjọ láyé sẹ́wọ̀n kí mamu ahmed ti sọ̀rọ̀ lárúbáwá ni ó ní iṣẹ́ táwọn olùmọ̀ ń ṣe láàrin àwọn èèyàn ó bu àyà àìmẹtọ wọn àìmọwọ wọn táwọn èèyàn fi máa pàdé rẹ̀ ọkà màmá orí ẹ ló sì jẹ pé olùmọyún wọn yìí mọ iye ẹlòmíì òdìjọ tó dìjọ tó bá kú wọn yìí mọ iye ẹlòmíì òdìjọ tó bá kú torí pé ńgbà tó wà láyé o ó ti sú wa wàhálà rẹ̀ pọ̀ àṣejù rẹ̀ àṣejù rẹ̀ ọba mú ìgbà tó bá kú kálukọ́ àdàmà wọ́n nítorí pé ńjọ́ tó kùnkùn bá kùn tó sùpọ̀ òsì yọ làwọn èèyàn máa mọ iye òṣùpá sayadhkuruni qawmi idha jadda jidduhu wa fi laylatin zalma'a yuftaqadu al-badru èèyàn mi wọ́n padà wá rántí mi ní ìgbà tí wọ́n bá ṣe wàhálà dojú àmì ah! tó bá yẹ pé lágbájá bẹ ni nísì tó bá yẹ pé ah gbogbo láti wá rí ìnàkó nísì wá rí ìnàkó bàbá tiẹ̀ ń bò ó ti parí nìyẹn ó ní ní ijọ́ tí òkùnkùn bá bolẹ̀ birikiti làwọn èèyàn máa ma yí òṣùpá akramakumullah ní ìgbà tí olùmọ̀ bá lọ làwọn èèyàn máa ma yí wọn sàṣà olùmọ̀ lọ́wọ́ á lọ táwa rẹ nìkan tó dàbí rẹ̀ ló sunwọ̀n ntọ́mà tó dípò rẹ̀ tẹ́lẹ̀ mi bá kú kẹlọ̀ dì mú ntòun nìkan ṣe tó ti di bárakú fóun tó yẹ pé tí ọba ṣẹ́gun lè sàárẹ̀ tọ́ba fi lè kú wọ́n fi èèyàn ogún dípò rẹ̀ tí wọ́n ò ní lè ṣe àti rí láyé wàyí wàlá pé ìwọ náà mọ̀ kọ́ yẹn bí o tún máa ṣe báyìí o tún máa gbogbo ẹni bàbá máa ṣe ń gbà tó wà láyé pé ẹ dákun <laughs> oníkálukú tó fún lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan wọ́n fún kálukú ẹ dákun gba mo bá ráyè ni gba mo bá ráyè ni ẹ lè fún wa wé bàbá o so nítorí di eléyìí ló ṣe jẹ́ pé tẹ́ bá gbé àwọn olùmọ̀ lórí òṣùwọ̀n níbi pé gbogbo ẹni tó lọ ààrẹ lòmìnir fìdí ẹ ṣe fipin bàbá yẹn afọ́jú ni ọlọ́run bá sànù ló fún ní mà gbogbo gba gbogbo àkókò wọn mọ katira sí létí ni wọn mọ ká sí létí ni sọ káwọn ata ríran ànídìkẹ́ni kọ́ ká sí wa létí kankan rẹ fúnra rẹ sọtẹ́ má ti ká sùn létí ọlá kọ́fọ́jú torí pé kò rí nǹkan púpọ̀ ó ti dúró sí lórí wa ẹni tó ríran bọ́ kàkàkàkà àkàwé tọ́lọ̀ ń bá ní yóò dùn torí pé nítorí otórí otórí ẹ tó ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà so ètí ń dà wá láà máa sì lè ti torí pé kíní ká lọ fọ́ra lójú ọ̀pọ̀ yé wa so wọ́n mọ̀ ká sí létí wọ́n mọ̀ ká sí létí wọ́n mọ̀ ká sí létí kódà tẹ̀ máa ń kí báyìí tẹ̀ bá kí ẹni tí ń kàwé ọwọ́ ọgbà tí ó fi ṣe wà aleykum salam tó sì rọ adọ́ lónìí wọ́n tún ti ń kà kódà bí ń lọ di mọ́tò wọ́n mọ̀ ká sí létí náà bàbá yìí òun náà tí ó nìkan wá sọ̀rọ̀ tí ó sọrọ sọ̀rọ̀ lọtẹ ma a níbo wọn akọ sí àtòrí pé gbogbo ẹ ń bẹ lórí eléyìí ó béèrè eléyìí ó béèrè kò sínú pé ẹjẹ ẹjẹ rìsáàtì náà kí n tó gbogbo ni so wa ma gbogbo rẹ ibi tó àwọn èèyàn lọ síbẹ̀. wọ́n sì lọ bá fatawa ibn Baz lára mọ́sálásí láwọn arú àwọn kìnnìkan Caribbean island nǹkan kan tó yẹ pé bàálù gan lè má lọ bẹ bòmí gan àfilẹ̀ kan láàrin ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ ni ibn Uthaymin yìí wọ́n kì í gbà táwọn bàbá yìí ta ló dìpọ̀ wọn la ìbáwọn ti gbé màwọn lọ Sheikh Al-Albani ẹ woru wàhálà tí bàbá yìí ṣe lórí hadith ẹ wo bó ṣe fàáyọ fẹ́ kí gbogbo àwọn wàhálà wàhálà tá a máa ń ṣe nígbà kan tá a máa wọ hadith tábùdà ó dà gbà yìí wá ẹ bó láti mà tó fẹsẹ̀ nílẹ̀ sí ọ̀fẹsẹ̀ nílẹ̀ ẹ àbíká lọ wọ hafidul Mundiri kí lọ sọ àwùdà ó dùn gbà tó mú aṣọ dákẹ́ ni àbí ọ̀dákẹ́ sọ́sọ́rọ̀ àbọ̀dákẹ́ ògbélé Albani rahimahullah ó ṣe wàhálà àgbọ̀kọ́lọ́ gbogbo àwọn tíra àwọn هو أوصي صحيح سنن أبي داود ضعيف سنن أبي داود صحيح سنن النسائي ضعيف سنن النسائي صحيح سنن الترمذي ضعيف سنن الترمذي صحيح سنن ابن ماجه ضعيف سنن ابن ماجه إلى قلته لو سيدي الجامع الصغير أتي الجامع الكبير أتي الإمام السيوطي ó tún wá bá wa yọ torí suyuti náà tó náà bá má olùmọ̀lá gbogbo àwọn èèyàn ẹ̀ náà kìí ṣe wá sábà tó náà bá má di tiwa yóò sọ pé sọ́ọ̀d sahih yóò sọ pé ha hasan yóò sọ pé dọ́ọ̀d bàáyì mím mawdu' tọ́ ṣé gbogbo tó sọ iná lẹ́lòmíì lè gbà wọlé Albani tó jókòó tì tó bá wa yànnà náà rẹ̀ fi lọ́dọ̀ tèmi tó pé sahih sahih náà ni a kò sahih tàbá wo gbogbo ẹ̀ síra wọn á rí i pé ah àìdí àti ń pọ̀ sùúrù ti sọ báyìí Albani sọ báyìí sèta Albani fáínà kò túmọ̀ sí pé fáínà ni àmọ́ ṣe kídìmá ńlá fẹ̀sìn ọ̀lọ́ kọ́nà bá a san lẹ́sìn níjọ́ tó ti wá kú náà ta ni mọ̀hádìsì ta tó mọ̀ báyìí ní tó náà gbárùkù tí àbísẹ́ ti tàn ní iṣẹ́ ò ti tàn à àwọn òwe àdéhìí tó pọ̀ ńlẹ̀ lọ́rẹ́ nìkan ò lè ṣe tán àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sẹ́kù lónìí àfikún jáde ẹ̀ wọ́n sì lọ sùn kó mu ṣáì torí gbogbo bẹ́ẹ̀ náà láwùjọ wa jẹ náà ẹ̀rọ àwọn èèyàn mi náà tán ṣiṣẹ́ fẹ́ sí ọlọ́ láwùjọ wa yìí wọ́n ti kú ta lódìpọ̀ so bẹ́ẹ̀ ni ìdí ìrùn tá a fi sọ pé kálukú wa ẹ rí àwọn ọmọ yín kán kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ẹ darí àwọn ọmọ yín sì dé wá kọ́ kí o nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí ó padà di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ àwọn ò ti lọ so yóò padà wá sẹ́kọ̀ọ́ àwọn olódò ànábì lọ sọ onítólùmọ̀ bá kú tán olódò làwọn èèyàn wọn á fi ṣe ọ̀gá àwọn ti kọ́kọ́ sọnù náà kí ni wọ́n máa ṣe fáwọn èèyàn wọ́n máa sọ àwọn náà nù kọ́ ló ń sàánù wa tó gbogbo ẹni tí wọ́n bá láǹfààní láti gbọ́rú ọ̀rọ̀ yìí kò yẹ káwa náà wá dàgùn lá sí kọ́ ọmọ owó kí o kí ló dé gan-an táwọn èèyàn fi fẹ́ràn kí o wọ́n ní kì í bí owó ni àbí mo sì kí wọ́n bá ń ṣe ẹ máa tún mi sí o kì í bí owó owó yìí náà sá gbogbo nǹkan sá sùkúù sùkúù sùkúù sùkúù gan táwọn máa ń lọ ṣe bí máa mú kọ́ọ̀sì yìí àbí ẹ̀kọ́ ẹ̀hìn kọ́ọ̀sì tí yọba mú gíríngìṣ wá ẹ̀rí táwọn ọmọ pọ̀ mẹ́ skul náà wá sọ pé nọ́nọ́nọ́nọ́ chance tó wà á wọn a máa tì yín ká wọn lè ti ẹlòmíì lọ sí education education báwo <laughs> ẹlòmíì wọn ti lọ sí fine art ah nǹkan dàrú kọ́dọ̀ ọmọ mi lè máa ma kọ́ terminate eh, admission rẹ̀ kó tún lọ tún jambo ṣe pé kí ni final art báwo mo fẹ́ di medical medical doctor mo fẹ́ di kí ni final art ṣe bí ìwé lọ́mọ ìwọ náà máa sọ òyìnbó wọ́n yóò ní kò ní ta fún òyìnbó náà a ní ní yóò tó tó àbí òye tó tètè jẹ́ kí gbogbo kọ́rọ̀ kúnnù sásun yẹn <laughs> ok ó túbọ̀ sí pé bí ìwé náà ṣe rí mi irọ́ lásán nígbà tó yẹ kó owó owó owó náà wọ́n fi sùn ṣùgbọ́n mọ̀ wá pé ẹ bá wọn bá lọ kí ó kò ní lówó kò ní ẹ̀yin mọ́kàdà àwa ti rá àwọn ìjà ń kàwé tí ò lò ó abẹ́yìn òun ẹ̀ dáhùn àmì ọ̀ma torí táwa mọ̀ wá pé ẹ tó bá ti ká kí ó ní lówó ara òun tó kàwé tí ò lówó kàn bí ẹnìkan nù ó ní kí n bọ̀ ń ṣe nàìjíríà níjọ́sí ìrú àwọn ọmọ ń ṣe mcan wọ́n ń ṣe kọ́pàsì àwọn mùsùlùmí bí n bá wọn ṣe nàìjíríà yà fún àwọn ìtàn kéwù pé kí wọ́n má dùn lórí kéwù nìkan wọ́n tún máa ṣiṣẹ́ míì bíi poultry bíi kìnnì because because wọn ti wá tẹ̀ nínú because àwọn tó ka kéwù yẹn àbí òye wọ́n yẹn sábà ríṣẹ́ so tí wọ́n máa. wọ́n ní ṣé ẹ̀yin ò ríṣẹ́. <laughs> kí ni wọ́n kọ́ kí ni wọ́n kọ́ kí ni wọ́n kọ́ ń gbọ́ àwọn sọ mo ní sẹ́yìn ó rì sẹ́ irọ́ lásán ẹ tún mú rọ́ọ̀mì kẹpa mo ní tàà ń kí ó tún sẹ́pẹ́rẹ́ àwọn ti níṣẹ́ kan tó yẹ pé ọmọ sí òun náà ní pé ọmọ pè yẹn sí jẹ́sùn ọ̀nà so njẹ́ ọ̀jẹ̀ tí ó mọ̀ ọ́ lọ́wọ́ bọ̀ sí akramakumullah ẹ jẹ́ ká kíyè sára ẹ rí i pé ìjàmbá ń ṣe ẹ̀kọ́ kí ó ní ìjàmbá gidi àwọn èèyàn ń sá fún nítorí àfojúsùn owó owó owó owó pàápàá ńlẹ̀ Yorùbá yìí wọn èyí fi lówó wọn ò ní lówó ń bẹ ẹ kí ni dá kí ni wọn fi dá kí ni wọn fi ṣe kíní kan ọ̀dọ̀ lẹńtẹ láàfà àwọn ọmọ tí ń jẹ bẹ ọlẹ onítẹ láàfà tá láàfà náà àwọn káwọn babaláwo lẹ́yìn sọ yẹn wọn á ní kẹ kẹ́kọ̀ọ́ ẹsìn kẹ ẹ mọ ntọ́lọ́sọ kẹ ẹ mọ ntánàbí sọ. So. sallallahu alaihi wa sallam torí kálíbà lè sin náà bọ́lọ̀ sí fẹ́ kẹ́yìn náà lè tàn mọ́lẹ̀ fẹ́ lómi eléyìí pàtàkì púpọ̀ kọ́ wà nínú àjẹ́ndà wa kọ́ wà nínú àjẹ́ndà wa kẹ́ mo sọ lánàá àbí tẹ̀ta ẹ̀ ń kọ́pọ̀lọpọ̀ lékè tó ń tó ti di babaláwo ni torí gbogbo ẹ̀ náà àfojúsùn owó náà àfojúsùn owó náà ọmọ babaláwo má bá di irọ́ la yé fẹ́ ayé kò tọ́ àní kí wọ́n wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn qala Allahu qala rasuluhu níjọ́ tẹ́ máa dùn rẹ̀ níjọ́ tẹ́ máa dùn rẹ̀ èso owó náà máa fi wá kódà téèyàn bá fẹ́ bá wá màkà fi wá ojú òun ọ̀wá ń wá nítorí nǹkan kan àfi torí pé lè bá àfi rí nǹkan kan náà ẹrù ayé kò ní gbóòórùn àlùjánnà so ikhlas gbọ́dọ̀ wà fún wa bàbá fẹ́ kẹ́kọ̀ọ́ kí ó yí báyìí a sì gbọ́dọ̀ mọ̀ dáadáa torí àló ń máa wà àló ń ń sọnù àló ń òríran àló ń máa wà fọ́jú àló Islam òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n yẹn ẹ̀ wọ́n fẹ̀kọ́ taná fúnra wọn pọ̀ jù láwùjọ Yorùbá yìí wọ́n mọ Islam so àwọn ọmọ iná ni wọn padà sẹ́kù lọ́la sẹ́wọ̀n kó àwọn ọmọ táwọn wò lọ́mọdé lónìí àwọn lọ́dọ̀ ọ̀la àwọn ọ̀dọ́ òní àwọn ni bàbá ọ̀la ok ọ̀dọ́ tòní ọ̀dà àmúfẹ́sì ọmọ tòní àfisídìí kọ́kọ́ ẹ̀sìn bóòlù ọ̀la wa ti wá fẹ́ rí ajẹ́ pé tàjẹ́ ó kọ̀ntínú náà ni ẹ̀tàjẹ́ ó tẹ̀síwájú náà ni ẹni tí ń tàwọn èèyàn jẹ òun ò ní fẹ́ láéláé káwọn èèyàn gbọ́n torí tẹ́ ẹ bá gbọ́n ó lè má affect òun yóò affect àwọn ọmọ rẹ̀ sẹ́mi kó anu náà ló náà ń fa àwọn ọmọ tiẹ̀ sí ẹ̀hẹ́n tẹ́yìn bá wa lọ gbọ́n yóò affect àwọn ọmọ tiẹ̀ tí ń fẹ́ kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú sẹ́ẹ̀tàjẹ́ àwọn òní bẹ́lọ̀ láéláé kí àlòmọ̀ ọ̀gbọ́n wọn ò ní bẹ́lọ̀ láéláé kálòmọ̀ gidi torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ̀fsíìrì táwọn sọ̀hábà tún fún yìí ó tún lágbára pé à ń dín lẹ́kùn yẹn hẹn a ní àwọn ni dandan ni nàmbà túláàsì lélẹ̀ kìí nàmbà fẹ́ kódà tẹ mọ olùmọ̀ tọ́yẹ pé ń gbé jìnnàjìnnà ó kẹ́ lọ tukẹ́ lọ kó ìlú tí ọba sólùmọ̀ nítorí pé tóun bá ń nù lù ọlọ́run tó fi so orí fáwọn èèyàn tẹ̀yàn ní mà nínú orí òun náà nípa rélu àjálù ọlọ́run níjọ́ máa rélu yìí kò níjọ́ jálù yìí nítorí pé nínú súnà ọlọ́run ni pé tí èèyàn kan bá wà lùkà tí máa sọ pé ẹsẹ̀ ńtọ́lọ̀ ní kẹsẹ̀ ẹ jìnnà sí ńtọ́lọ̀ ní kẹ jìnnà sí ọlọ́run máa ti torí rẹ̀ lé aburú jìnnà tí ọba wá sí ńkọ́ ẹwà aburú tí ọba máa ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú àwa náà ká ní olùmọ̀jọ́ jáde lè wa lọ́jọ́ ọ̀la a gbọ́dọ̀ gbìyànjú àwọn ọmọ yín àwọn ọmọ ẹyin tẹ̀yìn rè o yẹs ẹyin lè máa ronú kọ́ máa di kíní kan ẹnjìníà yóò di kíní kan pilot yóò di kíní kan sailor yóò di kíní kan ẹ tíjà yóò di kíní kan lọ́ọ̀yà yóò di kíní kan gbogbo kàlàfọ́ọ̀dì ẹyin lè máa jẹ́ pé tẹ́yìn rò o ọmọ kan ò sí tí ó wúlò fún yín láyé yín àti lẹ́yìn ikú yín àfikọ́ mẹ́sì islam ẹ lọ di ọ̀rọ̀ yín mú kẹ́ ẹ má fi jẹun kò sí tọmọ yín lè kọ́ láyé yìí tí ó tó wúlò fún yín láyé lọ́rùn tí ó bá máa pẹ́ ẹ wo àwọn ọmọ tó láyé ga tọ́lọ̀ ń kówó fún tí wọn bá máa pẹ́ sí wọn yìí sànù òbí ọ ọláyé kódà bàbá ó tún máa rán èèyàn lọ bí ọmọ tí ó ní òun rí òun jẹ ráàyè fún bàbá màmá ọ̀ràn èèyàn lọ ọmọ abẹ tí ó lóun ráàyè fún tẹ́sìn bá ń bẹ ẹ nídìí láti bẹ ọmọ yín o torí ẹ òbí kan wọn sọ fọmọ rẹ pé àwọn èèyàn ń complain nípa ẹ̀sìn tó ń ṣe yìí wọn lẹ́sìn tó ń ṣe yìí àwọn ọmọ abí tó ti lọ rí ó sì wàá jẹ ẹni tí máa ṣàánú òbí gidigidi à ọkọjá àgbàdùn ipò tí àwọn òbí wa ọkọjá àgbàdùn ọkùnrin yẹn wá yá ó ní màmá mi ẹ máa dúpẹ́ fọlọ́ ẹ̀sìn tẹ́yìn ń sọ bí ìgbà tí ò tẹ́yìn lọ́rùn yìí ń lọ́rọ̀ mi fún yín wàláhì tàláhì tí ò bá sẹ́sìn tọ́lọ̀ fi mí mànà lọ sídìí rẹ̀ yìí ẹ̀ lè rójú mi lẹ̀ gbogbo tẹ́ máa ń gbádùn tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ní ìsìn ọlẹ́sìn ni bẹ́ẹ̀ bá wọn kékeré fílẹ̀ o kẹ́ rí rìsọ̀tì ẹ̀ á máa bá lọ <laughs> torí di eléyìí ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lẹ́sìn ẹ rí láyé ẹ tún rí lọ́la kìá ẹ gbọ́n dáná bí sùn sallallahu alaihi wasallam ó láwọn bàbá mi màmá mi wọ́n ti wà lẹ́jẹ̀nà nígbà tó bá yá wọn lọ́wọ́ tó wá ní kí wọ́n ṣe àlékún àgbéga àpò fún wọn lálẹ́jẹ̀nà kálukọ́ mọ́ á béèrè lọ́dọ̀ ọlọ́run pé ah ń bo leléyìí tún ti wá ọlọ́run ní ẹ̀san àforíjìn táwọn ọmọ yín rere ń tọrọ fún yín lẹ́yìn kù yín. ok ṣé ọmọ rí ṣé kọ mẹsìn yóò sì jọ ọmọ rí kìí tẹ̀lé tọ́lọ́ kìí tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam yóò sì jọ ọmọ rí ẹ̀fẹ́ yìí náà rí ṣé fọmọ mi látọjú ayé bàbá rẹ̀ màmá rẹ̀ ló ti hàn wọ́n lé mu ẹ̀fẹ́ yìí náà rí nínú tàǹtí kálukú náà mọ̀ bọ́jú orí kálukú ma àìmọye la mà bẹ́ẹ̀ ẹni tó ó ṣòro púpọ̀ nínú fífojú obìnrin máa ń nípa kọ́ńkọ́ sọ pé tọ́jú bàbá rẹ̀ tọ́jú àwọn tí ọba kú kọ́ kú káṣòkù wọn. ok owó tẹ́ náà lọ́jà kìí ṣe kíkẹ́ tọ́jú wọn. la ulfiyannaka ba'da al-mawti tandabuni wa fi hayati ma zawwajtani zadi. mẹ́jọ jẹ́ pé ńgbà mo bá wọn kú tán lọ́wọ́ máa dárò mi o. táwọn kí ńgbà mo wà láyé ọ̀tọ́jú mi. yóò bá lẹ́bùn náà tókù bá kú tẹ wọn máa tọ́jú rẹ o ni wọn máa dárò kó tó kú ìyá ni bàbá mi jẹku ìyá ni ìyá mi jẹku torí ra akramakumullah sẹ́yìn ò rí pé sáwọn aláìgbàgbọ́ ò rí ni kọ́lọ̀ wọn bá ń dínlẹ̀kù létí etí ní gbogbo ìgbà tọ́ wallahu yahkumu ọlọ́run ló máa ń dájọ́ la mu'aqqiba li hukmihi kò sẹ́ni tó lè yẹ ń tọ́lọ́run bá bá dá wò wọn kì í appeal fẹjọ lọ wọn kì í appeal objections lórí ẹjọ́ tó lọ gbàdá ní ìsìnkú síbẹ̀ yẹn sì lè gàǹgà tó lè gbòǹgò tó tá a bá takò lójú rẹ̀ á takò lẹ́yìn abẹ́ ẹnìkan bá yín dá sí wàhálà wọn á ní ẹjọ́ tí mo dá ni àdídé bàbá mo fẹ́ sọ̀rọ̀ tó o bá panu mọ́ bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ wọn náà tún sọ̀rọ̀ ọ̀dà pẹ̀lú sọ kẹtẹ bá ti jáde kékeré a ah, èmi ò lè gbẹ́jọ́ kẹ́jọ́ o bàbá burúkú kan bá dá mi lẹ́jọ́ kékeré ká ó ti di bàbá burúkú lẹ́nu sí i ẹjọ́ tọlọ wọn bá da ta ló lè sọ pé òun ọ̀fẹ́ kò sí o nínú ẹjọ́ tọlọ ń dá wa ni kò sí wa ní èèyàn dúdú àwa sọ pé wọ́n lọ yìnbó lọ́ọ́ bá ṣe wa àfaramọ́ dúdú tó dá wa sẹ́wọ̀n kéèyàn ó sì ra rẹ̀ nínú ẹjọ́ tọlọ wọn bá dá wa ó ní kó ó ṣe wa lẹ́ni tó ní ẹni tí ò ní ṣé ẹni tó ní òun tó lè kọ́ lọ́n lẹ́jọ́ pé àìní ni mo fẹ́ ẹni tí ò ní tó lè kọ́ lọ́n lẹ́jọ́ pé abó olóṣù àṣẹ tèmi báyẹn níbi tí gbogbo èèyàn ti ní ọwọ́ àá wọ́n bá wọ́n lọ́n jà ẹ́ ìwọ gẹ́gẹ́ bíi ta ni. torí pé ọlọ́run yahkumu ó máa ń ṣèdájọ́ la mu'aqqiba li hukmihi ẹnìkan ò sì tó lè yẹ ọlọ́run ọba wò nídìí ìdájọ́ tó bá sí ọlọ́run dàpọ̀ ẹjọ́ dáadáa ni wọ́n máa dá wa tọ Ọlọ́run bá ní ẹnìkan sí tó lè yẹ dájọ́ wò wà huwa sari'ul hisab ńlọba tó ti pé àwọn ayára dájọ́ Ọlọ́run bá ní wa qad makara alladhina min qablihim àwọn tó síwájú àwọn eléyìí tó síwájú àwọn kèfèrí wọ̀nyí àwọn náà ti dètè wọn dètè sáwọn anábì ọlọ bẹ́ẹ̀ náà làwọn eléyìí náà dètè sí wa anábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn anábì Ọlọ́run tó síwájú wọ́n tètè pa àwọn pa wọn wọ́n tètè pa àwọn lé wọn lù kódà àwọn arẹ lómi panu so bẹ́ẹ̀ náà làwọn eléyìí kìí ṣe tuntun gbogbo ètè tí wọ́n dá sí wa anábì sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan tuntun àmọ́ àwọn olùpáyọ Ọlọ́run náà làtúbọ̀ tán wọ́n máa dà má mi kàn má fòyà ìwọ náà lọ padà borí wọn falillahil makru jami'a tọlọ gbogbo ètè torí rẹ̀ gbogbo ẹ tọlọ ní gbogbo ète ntọlọ ń bá fẹ́ kó ṣẹ ní ṣẹ ntọlọ ń bá bá ní kó má ṣẹ kò lè ṣẹ torí ẹlẹsẹ rí gbogbo wa náà nù gbèsè ayé wa tó bá jẹ́ pé ọlọ́run ọba kò bá sọ ìmọ̀ràn ọ̀tá kálukú dòfo ni ibi tí kálukú wá wà kọ́ làwọn nítorí pé ọ̀tá wọ́n ti máa ṣe bíi kápẹ́ wọn ti gbé kálukú sí tipẹ́ ọ̀tá wọn ti máa ṣe bíi kápẹ́ ọ̀fẹ́ dìde ò lè dìde. wọ́n ti máa ṣe bíi kápọ̀ fẹ́ sọ̀rọ̀ wọ́n ti máa ṣe bíi kápé ò tiẹ̀ rọ́wọ́ kébà kò má láyé rẹ á ń bọ́sibọ́sí pé ó rí nǹkan kan mú jáde ṣùgbọ́n ẹlẹ́dàá wa òun náà ló ní gbogbo ète ní ń sọ ìmọ̀ràn àti àbọ̀ ọ̀tá àdòfo wọn lọ́wọ́ ìdínú fi jẹ́ pé ọ̀tá mi tó bá béèrè rẹ tán ni ìmọ̀ tún wàláhì ó tó kí ẹlòmíì ó gbà rẹ̀ pípa àwọn tó yìí torí ntọ́lọ́wọ́n bá bá fẹ́ ní iṣẹ́ ntọ́lọ́wọ́n bá bá fẹ́ kò lè ṣe ṣé ọ̀tá tí ò lè dọ́ ọ gbèsè lọ́wọ́ ayẹ kọ́ ọmọ abẹ̀rù ni àbọ́lọ́wọ́n ọba tó bá ní kí nǹkan oṣù ọ yóò ṣe ọ ọlọ́wọ́n ọba tó bá ní kí nǹkan oṣù ọ yóò ṣe ọ lọ́yẹ kọ́ ọmọ abẹ̀rù ńlọ́yẹ kọ́ ọmọ wárí fún ńlọ́yẹ kọ́ ọmọ àsìn onìkan lọ́yẹ kọ́ ọmọ àsájì torí ẹ̀ lẹ́sìn rí lára àwọn anábì ọlọ́ ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábì Hud alayhi salam ó ní gbogbo yín pátá ẹ̀yin èèyàn mi ṣé mò ń pè yín sí tọ́lọ́ ẹlẹ́gbọ̀n fakiduni jami'a gbogbo yín ẹdẹ tẹsí thumma la tunziru ẹ má lọ́ọ́ lára òní ni kò gbọ́dọ̀ dọ́là gbogbo ètí tẹ bá ní ẹ lọ́ọ́ sàgùn ẹ lọ́ọ́ sa gbogbo ẹ ẹnitọ́ lọ́fà ẹnitọ́ níbà ẹnitọ́ ládà ẹni tó pe ẹ̀wọ̀n ti pe Ògún ẹni tó pe Ṣàngó kálukú pe tiẹ̀ òní ni ẹ má jẹ́ ẹ má lọ́ọ́ mi lára ọlọ́ọ̀lẹ̀mí bá dúró ọlọ́ọ̀ ẹ wo nǹkan kò sí àtakò tó tẹlẹ torí délé ṣé wọn náà lè sọ̀rọ̀ ẹ ò lè sọ nítorí pé ìmánì rẹ hílà yìí ló ń ṣe ìmánì rẹ ò dúró dédé tí ìmánì bá dúró dédé ìyẹn máa ráàbò lọ́dọ̀ ìyẹn máa rí sọ lọ́dọ̀ lọ wọ́n sátìjọ́ pé wọ́n náà ń kọ́ ọ̀ tó ti náà dáàbò náà Allaha ọlọ́run a máa dáàbò bo àwọn ẹni tó bá gbàgbọ́ ọlọ́run a máa dáàbò bo àwọn ẹni tó bá gbàgbọ́ torí rẹ̀ ọwọ́ ọlọ́run ní gbogbo ètè wà ó ya'lamu ma taksibu kullu nafsin ọlọ́run mọ gbogbo ntí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan sí o kọ̀ pamọ́ sí o gbogbo ń tà ń ṣe gbówó akásí ń kọ̀kọ̀ gbówó akásí ń gbangba ọlọ́run ọba rì gbogbo ń tẹ́ ń ṣe gbogbo ń tẹ́ ń kójọ gbogbo ẹ̀ lọ́lọ́run rè aha ọlọ́ni wọ́n sọ yà alamul kuffaru liman uquba dar àwọn kèfèrí ń bọ̀ wá mà talẹ́nilé àtúbọ̀tán tó padà wá jẹ tiẹ̀ ló bá dijọ́ gbẹ̀ndà kìyàmà yọ padà wá yí àwọn kèfèrí tanilé àtúbọ̀tán tó dáa yọ padà wá jẹ tiẹ̀ ọlọ́run kò sèmi pẹ̀lú yín lọ́kàn nínú àwọn ẹni tí lè àtúbọ̀tán tó tó jẹ tiẹ̀ lẹ́yìn rẹ̀ aya yìí ló wá parí sura yìí ọlọ́ni wa yaqulu alladhina kafaru lasta mursala àwọn kèfèrí máa ń dá sàkà wọn lọ́lọ́ nkọlọ́rọ̀ ìwọ Muhammad sallallahu alaihi wasallam ta ló wá rán ta ló rán tí ì bá sọlọ ibi tẹ́ ti rí i pé àwọn kèfèrí wà láwọn sí àyà ni ok ṣé ọlọ́nkọ lẹ́tà sẹ́yìn ló fi wá sọ pé mi kọ́ mọ́ràn so ṣùgbọ́n gbà mí àwọn kèfèrí tẹ́ bá rí tí wọ́n sọ ọdún ọ̀rọ̀ báyìí ìfẹ́ lu ní kùn gbọ́rọ̀ wọ́n fẹ́ kọ́ ọ máa kà fẹ́ irú rẹ̀ náà ní ìwọ náà ní ìsìn kọ́ lọ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam òde ọgbà dìgírì rẹ̀ wọ́n á ń sàlàyé ẹ̀sìn ń sàlàyé ẹ̀sìn àwọn ọ̀tá rẹ̀ wọ́n wá sọ kékeré ni kò débì kan ah, Sudan ni mo ti lọ gbà wá kékeré ni ọmọ tí ò dé Kánò sọsọ <laughs> ọmọ pé tíwọ náà bá gbọ́n dáadáa wọ́n ti dá wàhálà wọ́n da wàhálà sí ọlá gbàdá lọ́mọ akékeré ni ǹdẹ́ Sudan bá wò Sudan tó ṣe pé ńgbà tí mo dọ̀hún àwọn ṣéwù báyìí àwọn dòkítọ́rù báyìí àwọn kìnìkan báyìí àwọn ní wa ń gbà náà tá à ń bè ọ́ tá ni ọmọ àkà àwọn wàhálà bá àwọn wàhálà bá sáwọn kọjá ọjà gbóni mo rò pé àwọn ọ̀kọ́jọ́ ọjà gbogbo ló ṣe afẹ́ mọ kánù gan sọ ma bó ṣe rí òkúkú ma bó ṣe rí ambọ̀sibọ́sì máwùlẹ̀ má kájàre kí wá sí lẹ́yìn nìkan nǹkan púpọ̀ nínú ìgbésí ayé ọ̀tẹ́ èèyàn máa ń sọ nǹkan tó jẹ́ pé ó fẹ́ mú yàn máa kà ó fẹ́ kó wàhálà báyàn tó téèyàn bá ti gbọ́n ó ṣe bí gbàtọ̀ gbọ́n ni ó sì bí ìgbà tó gbọ́ bí kẹ́nìkan sọ pé sórí eléyìí wàá pè ní ṣe ọ wá nídìí kó púrúfù kórì rẹ pè ní kò bùkátà rẹ wípé oríta ni ò pé èmi tó ṣe wípé èmi tó àà kò ní ìdí ọkàn ṣe bí ìgbà tó gbọ́ ni so ṣé láti mú kí àìrójú ọ bọ lórí nǹkan dáadáa tó ń ṣe so tí wọn náà bá ti wá kọ gbọ́n tí wọ́n wí àdúrà tí wọ́n ti gbà nítorí pé ilé lọ mọ tẹ́lẹ̀ àwọn wà á sẹ́rì rẹ kó ń di ilé òun ilé ọ̀ wá di nǹkan tá a pàtì ọ̀ wá lọ fèsì àwọn níìsì ìgbà tí wọn bá ti lọ fèsì wọn sọmọ pé létà ńkọ́ ó ti di ń tá a pàtì ìwọ ṣe bí ìgbà tó gbọ́ ni nítorí pé ká dákẹ́jẹ́ ó ti tó lésì tá a lè fún òpònú èèyàn so ìgbà tí wọn bá ti sọ̀rọ̀ ó wàhálà bá ẹ̀hẹ́n wọ́n sá sọ̀rọ̀ kó tó wá bọ̀ pé ọ̀gbọ́ pé mò ń bú ọ ni àbórí tiẹ̀ dàrú ni sẹ́mukẹ́ tó bá wà bẹ́ẹ̀ náà wọ́n ti mata lórí rẹ̀ dàrú ní ìsìn wọ́n tó láyà láyà tó tún wá báyàn tó ń sọ pé àbórí ẹ̀ dàrú ni ọ̀dájú kó tó rí rẹ̀ ọ̀bá dàrú ò ní wàá máa sọ tó ń sọ lójú rẹ̀ tó kákìí sára ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà torí ẹ̀ lè wà láyé kẹ́ mọ́ lọ́tà ẹni tí ń sàyè tí ò rí ṣe ẹni tí ò ní lọ síwájú. Si ẹni tí ò ní dáadáa gan lọ́tà bó wàá nìwọ tó yẹ pé ọlọ́run ọba ní kó rí ṣe ọlọ́run ní kó máa rí dáadáa ṣe àwọn lọ́tà náà ní nà ọ̀tá rẹ̀ ò sì ní máa wọ ọ̀ràn torí pé ọ̀tá kan ò sì ti máa pín kéèkì fọ́tà rẹ̀ ẹ̀hìn àwọn kéèkì ìbànújẹ́ wọ́n máa pín fún ọ àwọn ọ̀lẹ̀ ìbànújẹ́ ni wọn máa sọ lù ọ́ so ìwọ wa máa fi gbígbọ́ sáláì ó fi rírí sáláì rẹ̀ torí tá a bá wò gbẹ́ ká tẹjú máa kéèrùn tó torí di eléyìí wọ́n fẹ́ lu ànábì ń kún gbọ́rọ̀ ni ọlọ́run láwọn kẹfìrí ọmọ sọ pé ọlọ́run kọ́ lọ́rọ̀ qul kafā billāhi shahīdan baynī wa baynakum sọ fún ọpọlọ ti tó lẹ́lẹ́rìí láàrin mi àtẹ̀yìn mi lẹ́jọ́ kan bá yín wò bí mo bá jẹ́ni tó lọ rán bí mo jẹ́ni tó lọ rán ọlọ́run ni ọjà yìí. waman 'indahu 'ilmul àtàwọn ẹni tó ṣe wípé ọlọ́run fún wọn nímà nípa àwọn tíra tó lọ́n sọ̀kalẹ̀ àwọn olùmọ̀ nínú àwọn ahlul kitab àwọn tíra tó ti síwájú àwọn ti tó mọ̀ yìí pé bọ́lọ̀ lọ́ra mi bọ́lọ̀ kọ́ lọ́ra mi àmì ẹ̀yìn ti yín àwọn dàda ń dídín lẹ́yìn èèyàn gbọ́dọ̀ bàsìkò jẹ́ kó náà má di dàda ń dọ̀dọ̀ mo rò pé yé wa torí ẹ ẹ bùkátà láti máa bàsìkò yín jẹ́ nígbà tó bá ń lu yín kún gbọ́rọ̀ báwọn tó fẹ́ lu yín kún gbọ́rọ̀ ẹ kàn sí bí gbàtẹ́ ẹ̀kọ́ ẹ fi gbígbọ́ sáláì gbọ́ ẹ fi rírí sàláì tó bá sùn tán kọ́ náà ni ó tún wá mi wò yọ wá mi sọ torí ẹ ló sì jẹ́ pé abẹ́lẹ́ ọ̀hún bẹ́ẹ̀ lè dára pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ sí àlékún mọ̀nà fún wa kọ́ran wa lọ lórí àtúmọ̀ tẹ̀lé tẹ̀ lórí tẹ̀lé tà kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت